gbogbo ẹbí pátápátá gbogbo ẹbí sanni àti ẹbí délò wọ́n sọ wípé àwọn ò ta ọmọ wa wípé kẹ́ ẹ máa bá wa tọ́jú ẹ̀ wípé lágbára ọlọ́run ẹ ò ní gbógun ẹwà sínú ilé ẹ ò ní ìgbàmí tó kéré ó tóbi kò ní dà pọ̀pá yọ̀ ọ́ ní o yóò dára fún yín o. wọ́n wá ìyàwó pé kó tọ́jú ọmọ àwọn tó bá wá dìgbà àwọn àfa àwọn èlèmí ṣe ti dànsá sí ẹ o bóyá jáde àwọn táwọn wájú yìí. ó yá ẹ wá lọ dúpẹ́ lọ́wọ́ bàbá. Adéyẹ introduction la fẹ́ ṣe lẹ́ẹ̀kan ṣe. gbọ́dọ̀ wá kò gbọ́dọ̀ gbẹ o lórí ìgbà ẹnu yín tu o ojúdi ọmọ ọmọ fún yín o ìlàsẹ́ ìlàjà kò lè gbé wa o tó ẹ máa tọ́jú àbẹ̀ ìtọ́jú wọn àtọ́jú ẹ máa lè gbé wa o twenty one iṣu lọ́sìn máa mú ní ẹgbẹ́ wa o àtàwọn ní nǹkan tó yẹ gbé wa tọ́jú ọmọ. nígbà tó máa mú ọ̀nà ọlọ́run ló lọ mú tó ṣe kùrìán kùrìán ní ìsìn mọ́ rè. ni fi máa yín ọkọ ìyàwó tí mo jáde lọ dáàdì mọ́mì nìkan ni dáàdì àti mọ́mì ẹ̀hẹ́ ó yá mọ́mì ó yálà tí kọ́ ọwọ́ ọ̀tún ẹ̀dà ṣé ó yá ọwọ́ ilé ìbá ọkọ ìyàwó pé tiẹ̀ sí. ẹ wá dárúkọ ara yín ní kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan náà ó yá èmi ó yẹ dárúkọ ara yín èmi olúwa tó sàyẹ olúyọmí mo mọ̀ bẹ̀rẹ̀ fẹ́ yìí lónìí ẹ sọ bẹ́ẹ̀ mi ò ní mọ̀ pé ẹ lójijì ó ti tojú mi bẹ̀rẹ̀ ó ti tọwọ́ mi bẹ̀rẹ̀ kò ní tojú mi dàrú kò ní tọwọ́ mi bàjẹ́ ó túmọ̀ sí pé ẹ̀yin màmá méjèèjì lẹ lọ̀rọ̀ ṣẹ́rí pé àwọn ọkọ yìí yọ̀ǹkì in fact dáàdì ń sin àná ni wọ́n ṣe twenty five dáàdì tó wá láti Ìbàdàn náà àwọn náà ó dẹ̀ pé etí lẹ́yìn lẹ́yìn pé tó tẹ́ ẹ bá ti lọ bá wọn tọ́mọ ẹ tètè padà lọ sọ́dọ̀ àwọn ọkọ yín ẹ mọ̀ nǹkan tó bá dilẹ̀ lẹ́nu ẹran tó tẹ́ fi àwọn méjèèjì yẹn sílẹ̀ kí wọ́n ṣayé wọn mo lápá kẹta ò ní kún yín ah. ó yẹ ẹtú ọwọ́ yẹn kákẹ́ wá so mọ́ra yín pé ó dòní pẹ̀ kí àkóra wa àkóra ah, wa ó dòní pẹ̀ kí kò ní tó wa ká gbó. ìta wọ́n ní ká má ṣe pé mọ́ ṣùgbọ́n ìta sọ bá rọ̀ rẹ̀ ó yẹ lọ jókòó. àwọn tá a ti ń sọ̀rọ̀ látàárọ̀ mo ní ká má bàjẹ́ sí i ògbólógbòó ògbólógbòó lọ́dún ìtòrẹ́ ni tí òkú gan tóbi ṣe nínú ọ̀rọ̀ èèyàn òkèrè ṣùgbọ́n nítorí pé èmi àti ẹ̀ jẹ́ alàyè lónìí náà ò sí ìdògbò wàá wá kígbe tòrò wàá wá sọ fún ọlọ́run torí pé ẹ jẹ́ kí rí òní ọjọ́ kẹwàá nínú oṣù kejìlá ohun tó mú kẹ̀yà rọ́jọ́ kẹwàá kó má rògbò oṣù gbọ́dọ̀ dé bá mi sọ ọ́ di àdúrà. oh, now, in the end, it's máa bọ̀rọ̀ wa lọ́wọ́ ẹ máa sọ pé bọ̀ mí lọ́wọ́ kì í bọ̀. praise the lord. mo fi àkókò ìpè pásítọ̀ yìí sá lórí kan máa bọ̀ wá síwájú láti wá bá wa fi àṣẹ lórí àdúrà yẹn. torí pé baba ní orúkọ jésù. àmín ẹ̀jẹ̀jẹ̀ ní orúkọ jésù. ayérayé nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ fún ọjọ́ náà ẹ̀jẹ̀ kó wáyé gbogbo ohun tí kì í sọ̀rọ̀ ayọ̀ ẹ̀jẹ̀ kó gbogbo ọjọ́ náà jẹ́ adúpẹ́ ilé ọkọ adúpẹ́ ní ti aya adúpẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan wa tó péjú ní àgbẹ̀ bàbá wa gba ọpẹ́ wa jésù wa gba ẹ̀yìn wa ẹ fún ẹbí tètò mi bàbá ẹ fún ọ ẹ ràn wọ́n lọ́wọ́ ọkọ má jẹ́ ó sún aya àmín Jésù aya má jẹ́ ó sún ọkọ àmín ìrẹ́pọ̀ látòrí ìtẹ́wá lórúkọ Jésù kọlọ́run kò fi sáà àmín mo gbàdúrà nínú ìrìn àjò gẹ́gẹ́ bí bàbá àtìyá yín ṣe péjúlé mi tán ṣe fún yín lórúkọ Jésù ẹ̀yin náà ṣe fọmọ àmín ìgbéyàwó náà lórúkọ Jésù Ọlọ́run á fèrè sí i mo gbàdúrà lákòókò tán so yín papọ̀ yìí lórúkọ jésù fowó òmìnirí yín já ẹ máa rí jẹ nínú ìrọ̀rùn ẹ máa rí ná nínú ìrọ̀rùn ẹ máa rí lò mo gbàdúrà lórúkọ jésù látọjọ́ òní ọlọ́run alágbára kó máa wà pẹ̀lú yín gbogbo ọwọ́kọ́wọ́ gbogbo àmẹ̀kámẹ̀ gbogbo ogun kòkéènì tó lórúkọ jésù kò ní lágbára lórí mi ọkọ̀ a máa rí ṣe ẹ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ ẹ máa gbọ́rọ̀ wa láyọ̀ lọ́jọ́ lórúkọ Jésù ohun tí bani nínú jẹ́ lẹ́ẹ̀kan tí kò ní ṣẹlẹ̀ sí i gẹ́gẹ́ lọ́jọ́ òní ẹ máa rántí ọjọ́ òní ẹ máa kókó fọ́nà a máa darapọ̀ ní gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn náà tó ń wojú rẹ fún ọjọ́ ayọ̀ bẹ́ẹ̀ lẹ́nì kọ̀ọ̀kan wa èso ní fọjọ́ náà ohun tó fi ìyá oníyá bàbá oníbàbá ń ṣe bàbá lọ́jọ́ ayọ̀ lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ sí i mo gbàdúrà lẹ́ẹ̀kan sí Ọlọ́run akọ́lé fún mi ilé tọ́lọ́run ti kọ́lé ní lórúkọ Jésù èso ní wíwo. mo gbàdúrà agbára téèyàn fi ń pa òfin ọlọ́run mọ́ tó fi rìn nínú ìlànà ọlọ́run kó wọnú ayé yín. a máa dára fún yín. ẹbí kìíní ẹbí kejì lórúkọ jésù a máa gbọ́rò ní ayé. ìyá máa rí ọmọ inú rẹ̀ a máa dùn. bàbá máa kúrò ọkọ inú rẹ̀ a máa dùn. ní gbogbo ọ̀nà yín lórúkọ jésù ọlọ́run á fi adùn sí a máa dára fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. wàá kí aleluya méje aleluya rababalítìkì ni ẹni tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ kì í máa mú lọlé one two go. ترابي وسنة بي موارد ní kíákà wà láàkọ́ dáadáa. ẹ dẹ́kun kíákà wà láàkọ́ dáadáa. àti ìbá ànábà Muhammad. ẹ dẹ́kun ìbá ìbá ànábì dáadáa. gbogbo ẹni tó bá fẹ́ láti bọ̀ tó dáadáa kó tó fẹ́ sallallahu alaihi wasallam. gbogbo ẹni tó fẹ́ jẹ́ dọ́dákun bá wọn sallallahu alaihi wasallam. ẹ yà kí ànábì àwọn àfáà tí wọ́n jẹ́ àdá ànábì mọ̀ nígbà sọ́lá wọn bàbá wa gbà níkàlẹ̀ láti ìlú Abẹ́òkúta tí wọ́n jẹ́ olórí ọmọ tó gbogbo lu ẹ̀mẹ̀rẹ̀ káàbàtà tí wọ́n jẹ́ olórí láti bí gbogbo lu ẹ̀mẹ̀rẹ̀ tilé tó kọ́ tí wọ́n tún jẹ́ ìmọ̀ọ́mù àgbà ní gbogbo ẹ̀mẹ̀rẹ̀ àárín òkè ọlá bàbá wa iná ni bàbá wa. ọ̀la tó kọ́ tí kò ní bó ṣì tán láéláé. bàbá wa lè fà ó wa yóò fi fún yín o. bàbá wa yẹn pa olùwà yóò. خطبة ولا قد جاءكم لله كبا كما وقع وراء بسم الله الرحمن الرحيم وقد جاءكم الرسول من أنفسكم عزيز ما عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولى فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو بالعز العظيم لا إله إلا هو وقع واتوا تتلم بابا وأكبر محمد الأول ọlọ́dọ̀ dọ́kun ọlọ́wọ́ ṣe wá dúró tì yín o. amiina. afi àlùbáríkà tí a fi tẹ̀ wọn afọ wa tí wọ́n jókòó kalẹ̀ yìí ọlọ́dọ̀ dọ́kun wọn afọ wa ní àyè yìí kí àfáà mamadu yusuf ọlọ́nda kú mọ́ṣẹ́ bá dó tì yín àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé yín náà ọlọ́nda awúdàwà ní àkúwọ́tá. ilẹ̀ abilá aliyu nàbí. ní ẹ̀kọ́ náà gbogbo ẹni tí ò bá jọ ọlọ́run lọ kó dìde sórí ẹsẹ̀ fún àdúrà bẹ̀ pé ṣubú ànánlá. wàlá dòlélá. wàlá ilaha illallah. wàlá ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. قوة إلا بلاله العظيم إلا بلاله العظيم الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله لله رب العالمين وكأنك أنت الوهاب آمين ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وأنصرنا على القوم الكافرين آمين ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد آمين Ọlọ́run ọba àná ọba òní ọba ọ̀la ọba tí ó pàṣẹ tó já sí pé arábíwá Muhammad sallallahu alaihi wasallam ó ní nǹkan tí à ń pè ní ká máa so ìgbì ó jẹ́ ọ̀ràn èèyàn tó lọ́run súnà tànábíwá ma. èyí tí a wá ṣe lónìí ọlọ́mọṣẹ́ àfi àlùbáríkà sí i ọlọ́mọṣẹ́ àfi àlùbáríkà sí i ọlọ́mọṣẹ́ àfi àlùbáríkà sí i bàbá wa Muhammad Sani bàbá àgbà já sí pé àwọn náà jòkó lónìí olúwa ní kó wọn máa ṣojú wọn ọlọ́run dákun ọlọ́mọdé ó bàjẹ́ fún yín o ìyá Sani náà ọlọ́mọdé ó bàjẹ́ fún yín náà àwọn ìyá gbà tí wọ́n jẹ́ ìyàwó àgbáyégbá jẹ́jẹ́ àwọn ìyá ìyàwó náà ni kọlọ́run dákun kọlọ́run májèwó bàjẹ́ fún yín ìyàwó àgbà ní àgọ́ ọ̀ka kọlọ́run májèwó bàjẹ́ fún yín ilé bàbá wa dún mú domo kọlọ́run májèwó bàjẹ́ ìlú Ìjẹ̀bú kọlọ́run májèwó dàrú ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run àwọn àna wa láti ìlú Ìbàdàn táwọn náà wá síbí tẹ́lẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n wà táwọn náà dìde mọ́tò ọlọ́run tànàbí wa Muhammad ọlọ́mọdé ó bàjẹ́ fẹ́yìn náà àwọn alága dúró alága bẹ̀rẹ̀ tí wọ́n ṣe ètò láàyè yìí ọlọ́mọdé ó dàrú fún wọn ọlọ́mọdé ó ṣe sọ ọlọ́mọdé ó ṣe wèé gbogbo wa ọlọ́njẹ́ adélébáre ọlọ́njẹ́ arìnàkóre ọlọ́njẹ́ arìrèmúdélé èyí táwọn alfatiha. bismillahir rahmanir rahim يوم الدين صراط العبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين dákun ẹjọ́ ṣe amínà kájọ kò sílẹ̀. amínà. ẹ dákun gbogbo ẹ̀yẹ bí wa láti ìlú Ìbàdàn ẹ dákun ṣe amínà dáadáa. amínà. wọ́n lànà bá Muhammad. sallallahu alaihi wa sallam wala quwwata. illa billah. lẹ́yìn eléyìí abọ́ sí ìdúkọ̀ náà ní jọ̀rọ̀ àtúnmẹ́nà Al-Qur'an which is recitation of the Qur'an orúkọ bí táwọn wò yìí ẹbí tó dá kọ̀ọ̀hánì mọ̀ ní ọlọ́run sì ní yọ kọ̀ọ̀hánì nínú ilé yín. bẹ́ẹ̀ náà lẹ́bí ìdáhánà tẹ wá bá kọ̀ọ̀hánì bẹ́ẹ̀ nínú wa ọlọ́run dákọ̀ jẹ́ kí wọ́n á ní okó nínú wa. قوة إلا بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاعة ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لما يشاء الأرض وسماوات الأولى Fátima Olhou o sinal Fala a data ẹjọ́ agbọ́nà gbogbo dáadáa. àwọn àwọn ṣe máa sọ fún wa tí wọ́n bá kálukú wá nìkan kéèyàn máa gbọ́nà gbogbo dáa kọjá pa aláàkúmọ̀rẹ̀ dáadáa. ìdí máa tẹnumọ́ ní gbogbo bí tá a bá dé àwọn bàbá wa ni wọ́n bẹ lórí ìkàlẹ̀ tí wọ́n kọ́ wa tí wọ́n rán wa lọ lé kéwù tí wọ́n bá ní kéèyàn gbọ́lọ́n tóbi ọlọ́run ti ga fún ara rẹ̀ tẹ́lẹ̀ kì í ṣàwọn akbar tí a ti ka alukurani tó máa dàbẹ̀ nígbà fi gbogbogbò ní àfi tí ó jọ kọjá wọn ní ká ṣe bó ṣe ká ṣe é ó bá lè rí bó ti yọ ṣe kí ni. ọba tí wọ́n jẹ́ bàbá ọkọ ẹ̀dá kò ní tó àdàbà bíi torí gbèdìdẹ dìde ní tó àdàbà Muhammad. sallallahu alaihi wa sallam. àti àwọn tí wọ́n jẹ́ kílókò àpá tí wọ́n jọ kọ tó ní. àpá wa sáàdù lá ipò ní ṣe yín ẹ̀yin lè máa ṣe kò ní sùn wájú ìyá wa ọkọ ìyàwó ẹ̀yà bisimilá àfa sọ́tùlá àti gbogbo àwọn ẹbí náà lápá kẹfà gbọ́dọ̀ tóbi. ọkọ wa ní sẹ́kọ̀ndì kọ́máàdì owó nàìjíríà bàbá àpá tí wọ́n jẹ́ ọkọ ìyàwó ẹ̀ka rẹ̀ owó tó wúlá wà ní ẹbí síbẹ̀ wọn ọmọ lórúkọ ọmọ tó ń bàbá wa ṣìtú àbí bẹ́ẹ̀ kọ́ sí mo gbà á ẹlẹ́kọ̀ọ́ ẹjẹ́ àdìdé ńlẹ̀ kan náà ká máa mú owó àdúrà bẹ̀rẹ̀ bọ̀ àti owó àlùkùránì ká máa gbé fi kùránì bá mi tá ayé mi ṣe. kùránì bá mi tá ayé mi ṣe. ìwọ tó o bá nígbàgbọ́ nínú kùránì nìkan ní kò dìde ayé mi máa wá ohun tí ó tún ṣe. kùránì bá mi tá ayé mi ṣe. kùránì bá mi túnṣe mi bàbá mi táyé mi ṣe. ayé mi máa hàn wá ohun tí yóò tún ṣe. bíbúra ni ìgbà mi táyé mi ṣe. iṣẹ́ mi máa wá ohun tí yóò tún ṣe. bíbúra ni ìgbà mi ìyàwó náà ká. kùránì ẹ̀ bá mi kárí mi ṣe. tó bá nígbà tó nípa ni máa wo rẹ̀ lọ pé bí kùránì ẹ̀ bá mi kárí mi ṣe. àbí kùránì ẹ̀ bá mi kárí mi ṣe. ayé ṣe mi máa wá ohun tí ó tún ṣe. bí kùránì bá mi kárí mi ṣe. ọmọ mi máa wá ohun tí ó tún ṣe. bí kùránì bá mi kárí mi ṣe. ayé mi máa wá ohun tí ó tún ṣe. bí kùránì bá mi kárí mi ṣe ní màá àwọn tí ó tún ṣe ìdí Kùránì. àmì táyé mi ṣe. ẹlẹ́gbẹ̀já ṣe ámì nà dáadáa. àmì nà. ẹ̀rí ká dùn àwọn ti gbà lẹ́nu pé à ń jẹ́ àdúrà làwọn bàbá wa wọlé àwọn bàbá wa tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn àwọn bàbá wa láti ṣe ìdèlè àlífà muhammadu ẹ̀sẹ̀ àkọ́ ẹ̀já ló nínú bú ọmọ ẹ̀yẹ ò lè ẹ̀ ọlọ́run bàbá yìí ní ṣe yín o ẹ̀dẹ́gbẹ́ bá ṣe àmìnà fún wa bàbá yìí ní ṣe yín ẹ̀dẹ́ máa ṣe nǹkan àdébà muhammad níta bá ń ṣàdúrà lọ́wọ́ tọkùnrin bá wọlé ká ṣe kíni ká lọ nígbà kó kàdúrà náà ti gbà. tó bá tó wá jẹ àfa àfa ẹnìkan tó dúró fún odidi thousand people ọlọ́run o bàbá wa ọlọ́run ní jẹ́kìn kó ṣe yín o. kọ́lá awúlọ̀kọ̀lá kùwátá. ètò tó kà nítorí àsìkò àwọn àbá àti gbẹ́gà alájèjì lójú àwọn èèyàn. àwọn bàbá tí wọ́n jókòó yìí elétò ni wọ́n wà láì ojú nǹkan ni wọ́n gbé kalẹ̀ sílẹ̀ Abẹ́òkúta nítorí pé ẹbí ṣe yàtọ̀ ìní kí ẹgbẹ́ ẹbí èèyàn pọ̀. sọ̀rọ̀ ń bí. àti ẹ̀gbá. àti ẹ̀gbá. á dìjọ ṣe. á dìjọ ṣe papọ̀. tí nǹkan náà fi máa ṣúkòrò ọpẹ́ dúdú. kò sí àkókò mọ́. kò sí àkókò pípọ̀ mọ́. èyí tá a lè máa wéṣì. èyí tá a tún lè máa wéṣì púpọ̀. lẹ́yìn ọpẹ́ yìí. lẹ́yìn ọpẹ́ yìí. káṣọ igi. káṣọ igi. káṣọ àlùbáríkà. káṣọ àlùbáríkà sí. káṣí máa. káṣí máa tún máa sàábà ká máa tẹ̀síwájú. ètò ká máa ṣe. ètò ọpẹ́ yẹn. ètò ọpẹ́ máa bẹ nínú ẹnìkan tí ó ṣètò ọpẹ́ yẹn tí ó ṣètò ọpẹ́ yẹn tó yàn nà rẹ̀ láàrin àkókò díẹ̀ láàrin àkókò péréte bó ti jẹ́ nìyẹn bó ti jẹ́ nù làlẹ́ ìṣùwọ́lá bíṣkìlà ẹ̀rọ kò ní tó àrùn Muhammad afọwọ́ mọ́ládù Yusuf. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين ẹni ká sọ pé alhamdulilayi. alhamdulilayi. aa ẹyin bàbá wa muhammadu shitu ẹni ká sọ pé alhamdulilayi. alhamdulilayi. ẹyin bàbá ìyàwó àtẹ̀yìn ìyá ìyàwó àtẹ̀yìn ẹbí ìyàwó lápapọ̀ ẹni ká sọ pé alhamdulilayi. alhamdulilayi. àwọn ẹlẹ́sìn kejì wa wọ́n jàre wa púpọ̀ wọ́n máa ń pẹ́ nínú orin wọn wípé mélòó ni máa ròyìn nínú orin tí bàbá ṣe orin rẹ̀ máa pọ̀ ó jù yẹrin òkun lọ mélòó ni máa rò àbí kí a máa dúpẹ́. tó bá yẹ ká máa dúpẹ́ ẹ jẹ́ ká fẹ́ gbé alhamdulilayi. alhamdulilayi látàrí ọpẹ́ náà wọ́n ní ká ṣe títà torí àsìkò a àwọn ẹni ọlọ́run tí wọ́n fẹ́ ń kalẹ̀ látọ̀rí bàbá wa àlàáfíà láti ìlú abẹ́òkúta ọlọ́run járe yín pẹ́. sàlámù ní àlá lórí dáyà tí wọ́n á túbọ̀. bàbá wa wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ láàyè yìí. ọlọ́run ti wá ń dùn wá nú iná ọlọ́run ní fi ìbànújẹ́ yọrí ẹ̀ fún wa. ẹja gbàdúrà ha nínà anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. anabi ti dẹ́kọ̀ yẹn wáyé pé gbogbo ẹni wáyé tí wọn bá ṣe lẹ́yìn fún anabi yìí kò sí lọ́mọ kò sí nínú ọmọ lẹ́yìn wọn anabi. èyí tọ́lọ́ wá ṣe tọ́lọ́ ń kádàrá kẹ́yìn wá rí ṣe láyọ̀ yìí ẹ̀rí wọ́n ní ọmọ náà ní ìdùnnú ìgbéyàwó. láìpẹ́ láì jìnnà ọlọ́run wá bá wa jẹ́ kórìí bá ti fẹ́. ẹja pariwo amina. ẹja pariwo amina. láì ní fa ẹ̀mí ọ̀rọ̀ gun àní kéwú jù. nígbà tó rí pé àyè tá a wà yìí àyè kéwú ni àmọ́ kò sásìkò kéwú ẹ̀rí orin tí mo fi wọlé náà lẹ́ẹ̀kan ni màá fi gba owó ọpẹ́ wípé mélòó ni màá ròyìn nínú orin tí bàbá ṣe. nínú bàbá ṣe. ìwé àwọn ẹlẹ́sìn kejì wa láàyè kan ó ní ìtẹ̀dó jẹ́ríkò ó dára lówùrọ̀ nígbà tó dọ̀sán ìlẹ́ṣà omi koro wọ́n ké sí wòlíì wòlíì dé wòlíì ṣàtúnṣe tó gbà wá dá wàá gbé ọ̀rọ̀ wá gbà tuntun ẹ̀dá pariwo wá mí náà. àmọ́ bàbá Muhammadu Shitu owó ọpẹ́ bọ́lá máa ṣe ru eléyìí fún yàn ó yẹ kí èèyàn dúpẹ́. torí ẹni tí ò dúpẹ́ ẹgẹ́ bí ẹ kọ́lọ́sà kò nílé ọ̀làwà ah, ah. owó ah, dọ́kítà ẹ̀rí owó ọpẹ́ ni wọ́n ní owó ọpẹ́ mọ̀dá mi. mo ti sọ mo ní kò sáyé kéwú láàyè yìí wà lẹ̀ àmọ́ kò sáyé kéwú. gbogbo àwọn àtìlẹ́ ṣètò lápapọ̀ ẹ̀já dìde ilé ẹ̀lẹ́ kan náà ká wípé ọlọ́run mi ó. ẹni tọ́lọ́ ń bá ṣòro fún yóò dìde ẹni tọ́lọ́ ń bá ṣòro fún yóò dìde gbogbo òdílé ṣètò lápapọ̀ ọlọ́run mi ó. aláwo ṣe ẹ̀ máa wọ́ bẹ́ẹ̀ ló bá dúpẹ́ òré àná àgbà wọn gba òré àná o àgbà wọn ńlá tọ́lá làwọn ọgọ́rùn-ún méjì ló kọjá ọ̀fẹ́. bàbá adébí wárí àánú ọlọ́run mórí nínú iṣẹ́ ìpìlẹ̀ ti dá níjẹ́ mi mú ní rọrùn. ọjọ́ tó bá rí bẹ́ẹ̀ gbogbo àwa ìdílé ìyàwó lápapọ̀ látọ̀rí bàbá ìyàwó ó yẹ ẹ̀dùnkú à ẹ̀dùnkú lè ètò lórí tọ́lọ́ àti ti ànábọ̀ Muhammad. gbogbo àwọn àdílé ìyàwó lápapọ̀ látòrí bàbá wa bàbá ìyàwó kò kẹ́yìn tó dúpẹ́ ẹ bá jẹ́ ká ṣe ọ̀rọ̀ wa bí ọ̀rọ̀ pásítọ̀ tí wọ́n ní kó máa wá sanwó pẹ́ lórí bí ìyàwó ẹ̀ bá ti fún ẹ̀ oní twenty thousand oní thirty thousand oní five thousand arákùnrin kan wá ó wá mú five naira bọ̀ hmm. àpáṣọ wá ní kí ló dé ó ní bẹ́ẹ̀ bá tún níyàwó mi ẹ̀rù fún mi ń tẹ́ ẹ̀ àgùntàn ó ní five naira àkọ́kọ́ bá ti tó. Ah. Ah. lẹ́lẹ́ ní máa ròyìn nínú oore tí wàá bá ṣe àwọn ọdún tó wà ní. oore rẹ máa pọ̀ ojú yẹn rìn ògùn lọ lẹ́lẹ́ ní máa rò àbíké máa dúpẹ́. ẹ̀dá pẹ̀lú hamina lẹ́ẹ̀kan náà torí àsìkò ẹ̀jẹ̀ kí gbogbo akátẹ́wọ̀ wa lẹ́ẹ̀kan náà torí anabuwa Muhammad anabi nínú nùúrẹ́ níbí máa ń wà ní lórúkọ ìyàwó yìí lẹ́tífàtù ṣé mo gbà mo wọlé ṣáájú kí n tó ṣàdúrà báwo èèyàn ní tí ń gbowó ọgbọ́n lọ́wọ́ tí àìmọye àwọn èèyàn ló jẹ́ bí ẹ̀yin náà tó jẹ́ pé wọ́n àwọn náà dà níyàn pé káwọn náà ṣerú eléyìí àmọ́ látara kádàrá tọ́lọ́hún ti kọ́ mọ́ wọn ọlọ́run ò ní kí wọ́n rí ṣe ẹ̀yin wá rí ṣe láyọ̀. ẹgbẹ́ ah, ah, alhamdulilayi ẹ̀yin á mú one thousand naira wa mo lè má béèrè iye lọ́wọ́ àwọn èèyàn àmọ́ ẹ̀yin àwọn àgbẹ̀ wọn ti ilẹ̀ ti tán ńlẹ ti dáàbò àmọ́ bó ti ń kó dáàbò náà alágbàgbà gbogbo àtà ti ń tèkó ti yóò dèdè fẹ́ dé. Alọ́wọ́ Bùsà yá ilé méjì lẹ́ni. Bùsà yá ilé méjì lẹ́ni. Aláàbò àrò. Alájà wa lẹ ti bá tù màá ṣàdúrà fún wọn kò ní dago wàláì wà rọ́pọ̀lù káàbà àwọn ọmọ yẹn àfa púpọ̀ alága wa tí bá tù ẹyin náà ó yẹ kó wọgbẹ wa ọlọ́run ṣeun ọlọ́run tí ò ní kó jẹ́ pólí báàgì lẹ́bi di ẹrù lọ́lé bàbá muhammadu shitu ó yẹ tẹ́wọ́ yín gbogbo àwọn àtàwọn àkàlẹ̀ náà ẹjẹ́ àtẹ́wọ́ wa ẹjẹ́ àtẹ́wọ́ wa ó yẹ ìyẹn máa dàníyàn ẹ̀rí wọ́n ní bí ìrì bá ti sẹ̀ gbọ́dọ̀ bá ti rọ̀ ìrì gbọ́dọ̀ tún sẹ̀ mọ́ ẹ̀rí wọ́n ti ṣàdúrà tó pọ̀ kútúbà làwọn àbọ̀ àfẹ́ fi ó yẹ tẹ́wọ́ yín gbogbo ẹni wà ń bí ni kó tẹ́wọ́ ó yẹ dàníyàn kankan náà ẹ gbọ́ wá owó ọpẹ́ wọn ni kí n gbà ní gbogbo ẹ̀yin tẹ wá owó ọpẹ́ lèmi wá fẹ́ ṣàdúrà torí ọpẹ́ ọpẹ́ kan lẹ̀ láyé ni ò dùn mí mọ́ èyí tá a dún lọ́jọ́ ti tòní ọlọ́run má jẹ́ kó jẹ́ àdúmọ́ ẹ̀dá pariwo amínà ẹ̀dá pariwo amínà ẹ̀dá ní ẹ̀dá ọ̀là bisimilahi rahman rahim aláwọ̀ yà sá ikalikuti wà yà sá mi asọ́ọ̀tì wà yà kásí alizọ́ malama bá dalimọ́ọ̀tì àgísìnì àjẹrìnì wà àgísìnà àjẹrìnà nínú ìdíyì dúnìá azabulayi rà. اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دين الا قضيته ولا حاجة من هوائج الدنيا ولا اله الا قضيتها يا ارحم الراحمين لا حول ولا قوة الا بالله لا حول ولا قوة الا بالله sirati. ẹ já pariwo amina lẹ́ẹ̀mẹ́ta. amina gbogbo ẹni bá wà nífẹ̀ẹ́ sí ẹ̀rí látòrí ìyàbọ̀ àwọn aṣáájú ẹ̀yẹ sanwó sàrà àdúrà yẹn kí ẹ lọ́ọ́ dòkú kí àwọn yín náà sanwó àdúrà yẹn kí wọ́n lọ́ọ́ dòkú kí gbogbo àwa tá wá ṣàdúrà yẹn káwa náà wá sanwó àdúrà yẹn káwa lọ ẹ̀rí. ká máa wí pé ẹ̀rí wọ́n ní dísẹ́mbà nǹkan burúkú máa ń wà ń bẹ̀ àwọn àfáà ní nǹkan rí náà wà ń bẹ̀ ẹ̀rí ká máa rí pé ìbánújẹ́ bẹ̀rù rẹ̀ ẹni tí ó kọ́kọ́ wí bẹ́ẹ̀ ń dà ẹni tí ó kọ́kọ́ wí bẹ́ẹ̀ kò lówó kó máa bọ̀ ìbánújẹ́ bẹ̀rù rẹ̀ kó máa lọ mo dágbére fún ọ lónìí àwọn sì tù ẹ́ dẹ́gbàá ìbánújẹ́ bẹ̀rù rẹ̀ mo dágbé fún wa lónìí ìbànújẹ́ gbẹrù rẹ ìbànújẹ́ gbẹrù gbẹrù rẹ wá sọ pé kí ìbànújẹ́ gbé ru ẹ̀ orin náà kò wọlé. bọ́lá wọlé àdébọ̀ Muhammad àbọ̀ sínú ọdún tuntun ọlọ́run o gbogbo àwọn tá a péjú ṣe December náà ní ká péjú ṣe dáadáa rè. ẹ̀dá balùwà. kì í lè yọ̀rọ̀ wọn bá ṣe wọn pa wọn kan wọn ní màá rí kì í. wọ́n ní kí ẹ gbìyànjú kó gbé lẹ́ni tó mọ̀ àtọ̀ lọ́wọ́ àfọwọ́ bàbá àfọwọ́ Yusuf ẹ má bínú mọ́ kó pè mí ìwà tí wọ́n bá ti ń gbé mídíà ọ̀dọ́ kìnìún lọ́wọ́ kẹ́kẹ́ wá sọ̀rọ̀ ọlọ́run má jẹ wọ́rọ̀tì àpọ́lá ànábì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run má jẹ wíìkì má jẹ nọ́ọ̀tì ọlọ́run má jẹ sọ̀rọ̀. ẹ jẹ́ ká ṣe àmì nàjọba ẹ jẹ́ ká ṣe àmì nàlẹ́ẹ̀ká sí ọlọ́run wọlá àmì àti àṣẹ yìí kọ́lọ́run kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. tí èèyàn bá lọ sí ìjẹ̀bú tí wọ́n bá ń ṣe ní ètò báyìí lọ́wọ́ wàláì tí wọ́n bá parí ẹ̀ ni wọ́n tó pé nǹkan kan lóúnjẹ wọ́n ṣe oúnjẹ oúnjẹ máa bẹ́lẹ̀ o àmọ́ níbi tí wọ́n pàtàkì ìsìláàmù dé nílùú Ìjẹ̀bú ibi tí wọ́n pàtàkì ètò dé kí wọ́n tó máa há oúnjẹ wọn ó jẹ́ kí ètò délẹ̀ àsìkò àti jẹun ọ̀tọ̀ ni ìlú ìjẹ̀bú ìlú tó ní àpọ́nlé púpọ̀ ni ìlú ìlú ayétòrò yìí náà ìlú tó ní àpọ́nlé púpọ̀ ni ọlọ́run wọlé ànábì Muhammad tọ́ba ti wá há oúnjẹ yẹn ẹ̀yin tẹ́ ẹ̀ oúnjẹ bá sì ní sùúrù náà ṣé èyí ìta ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ló mátà kò sẹ́ni àfa sàdálà àti ohun tí wọ́n pè ní wáàsí yóò fara balẹ̀ torí tí èèyàn bá jẹun oúnjẹ tó bá jẹ yẹn padà ṣú láàrin twenty four hours náà ni ó pẹ́ jù nínú rẹ̀ náà nìyẹn téèyàn bá ṣú twenty four hours yóò máa wó oògùn jẹ̀dí káàkiri náà ni. bẹ́ẹ̀ oúnjẹ tó máa tó ní dáa. torí àwọn só tí ó máa àwọn ríù tí ó máa mú wá. ó máa jáde lọ́njà sùgbọ́nù akí ọlọ́run o. Allahu a sì kí anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. nínú oṣù tá a bí anabi wa Muhammad náà la wà nínú èyí. sallallahu alayhi wa sallam. tó bá di ní ọ̀la yóò máa jẹ́ rọ̀bíwìlì àwa lọ́jọ́ kejìlá tá a bí anabi wa Muhammad gan. sallallahu alayhi wa anabi náà la wá gbọ́ tá a lè yòǹgbọ́ ẹ̀ dáadáa yìí. anabi Muhammad. anabi ala kọjá ẹni téèyàn ń gbórúkọ rẹ̀ tí ò ní yòówù ẹ̀ dáadáa. àfihàn alẹ́ mi wọ́n fi mú àwọn èèyàn tó kó yẹn ní jálùkì àmọ́ ọlọ́run àwọn èèyàn wọn náà ẹni tó gbórúkọ ànábì tí ò lè yòówù ànábì Muhammad dáadáa. ìkẹ́ ọlọ́run ọlọ́run kó má bàa ọmọ anábíwá Muhammad àrájínà bìbí nínú ìdí kò sí àkóso wájú ẹ̀yìn anábì nìyẹn. dàhálínà bìbí tí sí ilé amúníwá ìsìbàtì. ìkẹ́ ọlọ́run ọlọ́run tó máa bá anábíwá Muhammad. ìgbà ìyàsídá àdáni ìlàtí. níjọ́ tí kálukú bá wúrẹ̀ pé mo lò wá. ọlọ́run má jà àwọn tí ẹ̀rọ tó wà Muhammad. wàlàó làwọn kan lè bá a dùn yẹ sí bí ikú yóò ń bọ́ abẹ́bọ́ ọmọ ní ìmọ̀lẹ́ abẹ́rẹ́. ọmọ sọ̀rọ̀ àyà aláwọ̀ ya ara bí. nígbà tí ẹ ti yóò ń bọ́ abẹ́bẹ́ láyé yìí. báwo ní dẹ̀ra àbí ọlọ́run ti fi ẹ̀mí àwọn ẹni ọlọ́run ọlọ́run ti dá ẹ̀mí wọn padà sáàrin wa ìyàwó àgbà àbẹ̀kẹ́ ẹ̀mí wọn bẹ láàrin wa mi báyìí. yàrá ìgbòrò. àwọn ẹ̀mí kò dásí pé àríwá umotaso rifa tí a gbọdọ̀ má ṣàdúrà fún wọn ìyàwó ní àgọ́ kàídà kò bí ọlọ́run àtàgbà Muhammad. elétò ní ọlọ́run sì ní yín jẹ́. àmín yàrá ìgbòrò. ìyàwó àgbà àbẹ̀kẹ́ nígbà tí wọ́n wà láyé wọ́n gbé ayé ṣe dáadáa wọ́n rò pọ̀ mọ́ ẹbí wọ́n ohun tó yẹ kó dáadáa láyé olúwa sì kọ́ wọn máa ń ṣe. ìṣe dáadáa wọn náà ni òótọ́ yìí o dáadáa wọn náà ni ò tán yìí ìyàwó náà ọlọ́mọba wa kẹ́ wọn o ọlọ́mọba wa kẹ́ wọn àwọn ọmọ wọn kúrò ọlọ́mọba wa kẹ́ wọn lápapọ̀ ọwọ́ sẹ́kún ní ìsinmi fún wa bisimilayi kúrò wà láàrú fún wa. bisimilayi ahmed rahim kúrò wà láàrú ahmed aláàrú sọ̀rọ̀ lábúyẹ̀ ní wọ́n yóò lẹ̀ wọ́n làwọn yakun láwọn kò fún wa náà. bàbá wa àgbà ló wù. Hmm tí wọ́n jẹ́ bàbá lónìí torí àwọn àwọn alága ń sọ lẹ́ẹ̀kan eh, ìtàn tí yóò yẹ́lò míì náà ni ó bá pa bàbá wa àgbà ló wu lẹ́gbàá tí wọ́n jẹ́ bàbá ti wá àgbà eh, eh. bàbá ń bẹ láyé wọ́n ń bẹ láàyè wọ́n ń bẹ ní sáríà bàbá sọ́n ní bàbá wa náà wọ́n kẹ́mi wọ́n gùn kó wa gbogbo ẹ̀mí àlàáfíà ọlọ́ba bí ọmọ forty two years ni wọ́n ṣe rí. wàláyé o ti rí nù. bàbá kì í fi àdúrà lẹ̀ nígbà kan aládùúrà ni wọ́n. hálù láyé láha ilà láwù bàbá. ọlọ́run wọlé abẹ́rẹ́ wájú bàbá wa náà ọlọ́ba wa gùn wọlé mi sí i. àmín ìgbọ́lọ́ba wa gùn wọ́n tẹ̀lé tẹ̀lé. ìgbà tí wọ́n lò nínú ìgbésí ayé máa ẹ̀kọ́ lò ó jákujáku. àmín ìgbọ́lọ́ wọ́n ní tí ìyá bá kú bàbá bá kú láyé ẹni náà ní má tún kù ìyàwó àgbàlagbà ọ̀ka hmm. ẹ̀yin náà bí ẹsẹ̀ síbi àwọn ẹni ọlọ́run ẹ sì ń ṣe bí wọ́n ti ń ṣe ẹ̀ gẹ́gẹ́ bí ó bàjẹ́ ọlọ́mọ bàtí yín náà yẹ o. àtẹ̀yìn àti ìyàwó aníláfẹ́ ń wá ẹjọ́ rò pọ̀ yóò pọ̀ yín náà ló ń bí dáadáa yìí ọlọ́mọ jẹ́ ó dàrú fún yín o ọlọ́mọ jẹ́ ó bàjẹ́ fún yín o. mo kọ́ rìfẹ́ẹ̀sì fojú kan ọlọ́mọ jẹ́ ó parẹ́ ilé ẹgbẹ́ rìfẹ́ẹ̀sì kọ́lọ́ máa fà á lè yín lọ́wọ́ ọlá máa ń ṣe aláhùlá kó wọ́tá ilé abẹ́lá yà níjọ àmì. mo wá kí ìyá Abdul Jabbar ìyá Latifat okú oríire òní. alhamdulillah. àyùmọ̀ye yìí náà òun náà fẹ́ lu eléyìí kó ṣẹlẹ̀ níwájú ìta òun. kádàrá eléyìí mọ́ ẹ ìyá Latifa òun àbẹ̀rẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah ìyá Abdul Jabbar. orí fídíò torí ọlọ́run má bá mi tó díẹ̀ díẹ̀. òtítí ra lójú káfá mi sún má dúró síbi kan ṣo ẹ sábà sábà yí káàkiri báyìí má yí káàkiri báyìí pẹ̀lú ògbẹ́ ọlọ́wọ́ òní jọba àwọn ọ̀gbẹ́ wọn ní gàtísítò sí gbogbo wọn ti jọba yóò ní jọba pẹ̀lú ògbẹ́ ọlọ́wọ́. ìyá mi jàmbá ìyàwó dáadáa ní ọ̀dẹ́ ọkọ ọlọ́run má bàa nǹkan rẹ jẹ́ o. àmín. mo bẹ̀rẹ̀ ọ̀pẹ́ bó ti ń dùn yín kó ló dákun yóò kó kalẹ̀ fún ẹ. kalẹ̀ àmín. gbogbo àwọn tó kù náà ó ní wọn oṣù ju ẹ̀mí rẹ. àmín. ọlọ́run mẹ́jọ lọ́dọ̀ ọlọ́run. àmín. ọlọ́run máa ń ṣe àlọ́ àbúrò àbúrò. àbúrò àbúrò àbúrò àbúrò àbúrò wa nílùú Ìbàdàn mo tẹ̀ yín náà lápapọ̀. ló mú ọ̀rọ̀ yẹn ló halali mutasawikin. wàlá ní àbòkè àlàní mọ́tàzá wíjì. ó ní tóun bá rí sàárẹ̀ òkú tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń gbẹ́ nìkan sínú ẹ̀ ó ní kò tiẹ̀ máa ń ṣe òun bákan rárá. ó ní àmọ́ ọmọ bá ń dágbére pé nìkan ń lọ ọkọ ilé tí ò tí ì dé rí á máa gbọ̀n lójú òun. Latifat ó ń lọ kúrò nínú ilé sanni lẹ́nìí hmm. ń lọ sínú ilé sàdálà tí í ṣe ṣíṣù. Allah. ilé téèyàn ò àwọn téèyàn ò bá ṣe rí ló tún bẹ́ẹ̀ bá ṣe. Allah. inú ayé ó wá gba ẹ̀kọ́ lọ́wọ́ ó kí àlùfáà wa sàbẹ́là ọlọ́mọdé ó burú fún ẹ o. Allah. torí ó hán nínú ọ̀dọ́ láyé òde òní tí ó ní sùúrù kó náà fẹ́ ṣerú eléyìí lójú ọ̀nà náà ni wọ́n ti ń ra wọn mọ́ ojú gọ́tà nǹkan nǹkan mọ́ra wọn tí wọ́n sì ti bímọ àwọn ìyá ó sì dá pé báríkà ó ti bímọ náà nìyẹn ó ti lóyún ó ti bímọ náà nìyẹn ló jẹ́ káwọn ọmọ sùkùrùdísù pọ̀ láyé àwọn ọmọ jẹ́ńjẹ̀lísù náà fi pọ̀ láyé àwọn ọmọ tí ò ní tìjú wá pọ̀ láyé láyé òní. àmọ́ yìí tí a sọ fún wa lónìí wọ́n ìmọ̀ àbádọ́ àwọn bá dàkún بما أنفقوا من أموالهم فالصالحات قانتات عابدات للجد بما أنزل الله والتي تعافون نشوزهن التي تعافون نشوزهن فائزون وهجرون بالمداجي بالمداجي واضربوهن واضربوهن وإن أتانكم وإن أتانكم فلا تبغوا عليهن سبيلا إن الله إن الله كان عليكم رقيبا آية قرآن كونيه èyí tó ń sọ̀rọ̀ nípa ọkọ àtìyàwó. àbìdálukọ àwọn alánìsáì. ọlọ́run ní òun fi ọkùnrin ṣe òpó múlẹ́rọ́ fún obìnrin. àbìdálukọ àwọn alánìsáì. ọlọ́run lòun fi ìwọ ṣe òpómúléró fún gàfó láti bàtù ọlọ́run nítorí kí ni o ìmọ̀ fadala Allahu ba'dahu ala ba'di. nítorí àwọn nǹkan kan náà lolúwa fi ṣe bẹ́ẹ̀. torí àwọn kí ni o. ìmọ̀ fàkùn pẹ̀lú àwọn ìnáwó kan èyí tó máa ṣe lórí ìyàwó rẹ àwọn ìnáwó kan tó máa ṣe lórí ìyàwó rẹ nígbà míì wà tọkùnrin bá jáde lọ tó bá rí ohun tó bá dáa yóò rà wálé wá fún ìyàwó rẹ̀. ìyàwó ẹ̀. aṣọ ló bá rí ló bá dáa yóò rà wálé wá fún ìyàwó ẹ̀. rà wálé wá fún ìyàwó rẹ̀. bàtà ló bá rí tó bá dáa yóò rà wálé wá fún ìyàwó ẹ̀. ọkọ̀ alábàdé. wọ́n ti máa ń fàkún ní àmúwálé. wọ́n ti máa ń fàkún ní àmúwálé. ọlọ́run wá sọ fún wọn sàdálà ọlọ́run ní wọ́n bí máa ń fakú mi ní àmúwálì ìmọ̀ náwó pàtì kan nìyẹn kú nínú ọ̀rọ̀ ètò ìgbésí ayé ọkọ àtìyàwó. ó tún wá jẹ́ kí ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ó fi kọ́ ìyàwó rẹ̀ dáadáa. tá a bá wo ní ìsinyìí ìwọ jẹ́ mùsùlùmí ó sì jẹ́ àfà òun náà jẹ́ mùsùlùmí báyìí ọpẹ́ ladá lọ́dọ̀ ọlọ́run o. alhamdulillah jẹ́ kí ẹ̀sìn ọlọ́run ó fi kọ́ ìyàwó ẹ dáadáa torí pé gbogbo ètò wálé ayé yìí ẹni tó wáyé ẹ àwọn tí wọ́n wà ń bẹ̀rẹ̀ tí wọ́n tí wọ́n wọ́n sáàyè náà ni wọ́n wá sá oríṣiríṣi sáìsì àbùkù ló wà à ń gbọ́kọ́ tàbí wọ́n pè ní ọ̀rọ̀ ọlọ́run ẹ̀sìn ọlọ́run wọ́n ní obìnrin tá a rí yẹn ihò òhò mẹ́rin wà lára obìnrin tó sí pé ọkùnrin náà ni ó máa dí dáadáa. ló máa fi nǹkan rẹ dí àkọ́kọ́ nínú àwọn ihò tó ń bẹ lára obìnrin òun náà ní ihò etí àwọn kan náà pariwo bẹ́ẹ̀ ń ṣe tí wọ́n pariwo sẹ́mi pé àti ìyọkóńdó àti ìyọgi sí wọn ó máa sọ ó tún máa tún sọ náà wípé à lágbájá mo ní kó o ṣe nǹkan báyìí ó tún máa tún sọ tí ò bẹ́ẹ̀ tí ì ṣe òye tí ìkan kò bẹ̀rẹ̀ sí ni máa gbá ní blò òye kan kó máa gbá lẹ́sẹ̀ẹ́ ó tún máa tún sọ àtá tí ó fi gbọ́ tí ó fi gbọ́ tí ó fi gbà ihò kan nìyẹn ó máa sọ̀rọ̀ dáadáa fún tí ó fi gbọ́ tí ó fi gbà. ìwé ẹlẹ́ẹ̀kejì tí ó wà ní ara obìnrin tó ń gbọ́n òun náà ní ìwé ẹnu ìwé ẹnu ìwé ẹnu. àǹfààkú mẹ́rin àwọn àlejò. jíjẹ mímu ìyàwó rẹ ó dọwọ́ rẹ. ọlọ́run máa bọ̀ ẹ́ láṣìírí. ọlọ́run máa bọ̀ ẹ́ láṣìírí. àmín àmín àmín. ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́. àmín àmín. eléyìí náà ni ìwé ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì. ìwé ẹlẹ́ẹ̀kẹta tó ń bẹ ní ọ̀dọ̀ obìnrin tọkùnrin ní láti máa dí dáadáa. Allah. ó náà ni gbogbo ara obìnrin báyìí ò ní o. gbogbo ara obìnrin ìhòòhò ni o. tó o bá ti jáde lọ gbárí aṣọ tó bá dáa ó rà á. Allah. ó ń b ipò yẹn nìyẹn. tó bá rí rẹ̀. tó bá rí bàtà tó bá da ó gé sí lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni. tó bá rí ìbòrò tó bá da ó rà á fún. gbogbo sáìsì ẹ̀ ló gbọ́dọ̀ mọ̀. ó gbọ́dọ̀ mọ sáìsì ẹ̀. pátápátá. gbogbo sáìsì kìíní ti bí. pátápátá gbọ́dọ̀ yẹ yányá. kédélẹ̀ gbogbo sáìsì ẹ̀ ló gbọ́dọ̀ mọ̀. ẹ fún wa ní kí bóyá bẹ́ẹ̀ ti tírì ni bóyá ta ti tírì ni àti tẹ̀sẹ̀ ló gbọ́dọ̀ mọ̀. nǹkan tó wá kù ìhù ẹlẹ́ẹ̀kẹrin tó kù tó gbọ́dọ̀ máa dí ẹ kú wá tu jìmá. aláhùn àtúbà kú wá tu zakari. ẹ gbọ́dọ̀ tóbi jọ̀mọ́ dúkìrà táwọn wà sí ìlànà. ní gbogbo ìgbà tó bá ti request fún. Allah. ó máa ó máa ó máa ó máa di dáadáa. níta àbùkún àrísùlà kún. ẹ fàtú fàtú àkún àléṣìtù. àléṣìtù. olú láti máa débẹ̀. bìnnìwàrà yìí. ìyẹn náà ni wọ́n pè ní oorun. èyí tí oorun dún obìnrin o. ẹlòmíì yóò fẹ́yàwó sílé. yóò máa tún wá wọ àwọn àwọn kan káàkiri. má ṣe rú má ṣe rú o. má dojú lé kó o tún máa wọ́pọ̀ dúró ti ìyàwó rẹ ọlọ́run ó sì dúró ti ẹ̀. ọlọ́run wọn sọ nínú kùràhánì fún wọn ìyàwó. ìyàwó. tí ìwọ náà wọ ìyàwó yẹn. ìyàwó máa máa yà kùràhánì yẹn bọ̀. pàṣọlẹ̀ àtùkọ́ nìta. onídìdò onídìdò tó lọ́la máa bá ń sórí ẹ̀ díẹ̀ ẹ má dùn sí mi gan. pàṣọlẹ̀ àtùkọ́ nìta. ọlọ́mbà làtífà ọlọ́mbà ẹ sọ̀rọ̀ làtífà tù sáyìn tó ti ń di làtífà tù ṣìtù lónìí. ọlọ́ni pàṣọlẹ̀ àtùkọ́ nìta tù ọlọ́ni làtífà tù sọ́ọ̀lẹ̀ àti sọ́ọ̀lẹ̀ káàdì. òun láti ní ìtẹríba fún ọkọ rẹ. gbogbo obìnrin tí ó bá ní ìtẹríba kọ́kọ́ lọ́lọ́run máa ń sọ nù kùránì àṣọlọ sọ́bọ̀ wípé àwọn ọkùnrin dábàdà jọ́nà á máa rí àwọn eléyìí ju ẹgbẹ́ kan náà lè jọ́nà òròyìn obìnrin ayé. ó ti pèsè yẹn kalẹ̀ síbẹ̀ fún wa. àmọ́ gbogbo obìnrin tó bá tẹ̀lé tọkọ ẹ̀ tó tẹ̀lé àṣẹ ọkọ tí òun ọkọ ẹ̀ gànàgànà irú obìnrin bẹ́ẹ̀ yóò bá ọkọ ẹ̀ wọ àlùjọ́nà onídẹ̀ra. ẹ fọlọ́ tó fi jẹ́mọ́ mi gbà yìí. àwọn tó ń gbọ́ lọ́wọ́ tó fi òwà síbí. kọ́sọ́ọ̀lì yà á tún kọ́ ìta to àfisà. Ìwọ̀n tọkọ rẹ wá latifatu èmi ló máa wò ń bí wọ́n fi síbi yẹn lẹ̀ ihun hmm. tí ọkọ rẹ rà lónìí tí bàbá rẹ ti yọ̀ǹda tí ìyá rẹ yọ̀ǹda hmm. lónìí ó rà ó tún ka kọ́kọ́ rẹ̀ ó tún bà lé ẹ lọ́wọ́. ó bà lé ẹ lọ́wọ́. pàṣọ́lì àtòkọ ìta tó àfẹsọ. ó ní láti sọ dáadáa. Hmm. nígbà tọkọ rẹ ò bá sí ń lé. bá sílẹ̀kùn yẹn fẹ́ lè mí. wàlá àmọ́ dára ń dára ti jùlìjùlì. jùlìjùlì. ní kẹ́kẹ́ ló mi wọlé síbẹ̀ má jẹ́ mi wọlé síbẹ̀ ẹ gbọ́dọ̀ tóbi jọ̀mọ́. aláwọ̀ àgbà má jẹ́ àmì má ṣàrùn. Alimajaun. Alimajaun. Ọmọ náà ni wọ́n pè bẹ́ẹ̀. Alimajaun. Alimajaun nípa kọ́kọ́rọ́ tá a wí yẹn. Ọmọ náà ni wọ́n pè bẹ́ẹ̀. Máṣílẹ̀kùn yẹn bẹ́ẹ̀ lómi. Máṣílẹ̀kùn yẹn fún ẹlòmíì. Ọkọ rẹ ni o jẹ́ kó máa wọlé kó máa ṣí kó máa tì í. Torí pé àṣẹ Ọlọ́run ni òògùn àlá. Lásọ́ọ̀lì àtúkọ ni ìtàtù àbísọ́ọ̀tù lẹ́bẹ̀rẹ̀ ìdìbò àbísọ́lá. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ní kó ń ló ní láti máa ṣọ́. Tọ́kọ rẹ bá pè é pé Latifatu ó yá gbogbo orí eléyìí máa ń lé ó máa ń lé ọkùnrin síta ni o. a lè síta. tá a bá wò ó arábìnrin wa muhammadu. sallallahu alaihi wasallam. ó ní gbogbo obìnrin tí ọkọ rẹ̀ bá pè wípé lágbájá ó yá o òun fẹ́ bẹ́ẹ̀ ṣeré o tóbìnrin yẹn wá pọ̀ pé rárá kò sí ohun tó jọ bàbá yóò lè ájà wọ́n ní gbogbo ohun tó ń bẹ́ sábà yóò máa ṣépè lórí bẹ́ẹ̀ni ilẹ̀ ilẹ̀ tó tún tẹ̀ yóò máa ṣépè fún ẹyẹ àtàwọn ọjà tó ń bẹ ní odò yóò máa ṣépè fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ló wá sí ọ̀pùsàlẹ̀ fọ́pọ̀ ẹ̀ tọ́pọ̀ ẹ̀ gbogbo ọkùnrin náà pẹ̀lú olójú kòkòrò pé kó máa fẹ́ àwọn kó máa fẹ́ àwọn jọ. àtọ́sílẹ̀ pupa. lóòótọ́ àṣẹ ọlọ́run ni kí ẹ fẹ́ ẹ fẹ́ mẹ́rin náà mẹ́rin ni. àwọn obìnrin yìí ló sílẹ̀kùn lẹ̀kùn yàwó ẹ̀ nígbà tí ọkọ bá tó kó yá aya ẹsẹ̀ kan nù nígbà tó bá tó kó yá aya kò tí ì yá ọkọ yẹn sọ àwọn wípé nígbà tó bá bọ̀rọ̀ lọ àwọn àwọn ẹni ṣe ta àti à tó bá ti bẹ̀ mọ́tò àti ọmọ kan bẹ ní ayé tó rò tó kú pa wà lá wò náà ń bá débẹ̀ ní magnet kọ́ yóò sì magnet kí ni kan magnet sí yóò bá papọ̀ ọkọ bá tó méjì nígbà tó lórí àwọn méjì yóò tún fi kẹta lé yóò tún fi kẹta lé ṣé àwọn fún ló lé ọkọ rẹ síta ló lé síta má lé ọkọ rẹ síta o dúró ti ọkọ rẹ dáadáa mo sì wá pé kí wọn làtí bá ti kó nífẹ̀ẹ́ ọkọ rẹ ìfẹ́ ni kò ní o ìwọ sáàdù náà ìwọ náà nífẹ̀ẹ́ ìyàwó rẹ torí ọlọ́run àti àkọ́tù ọmọ ìmọ̀ ọ̀gbà. ọ̀gbà ẹgbẹ́ ẹ̀kọ́ wọn ni ẹ̀sìn tí wọ́n dé fún ọ̀tá lórí ìjókòó yìí. ìjọba olùgbé kò sí àkókò. ìfẹ́. ìyàgbẹ́ tí bá kí ni wọ́n pè ní ìfẹ́. kí ni ìfẹ́. ààrẹ ni tí ó dáhùn láyé. kí ni wọ́n pè ní love. kí ni wọ́n pè ní. àgbọ̀ dáadáa. ìfẹ́ tó jinlẹ̀ láàrin. à ẹ gbà ìtumọ̀ ẹ̀kọ́ rẹ̀ yẹn. ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn. ẹ gbọ́dọ̀ ń tóbi jọ̀mọ́. Allahu Akbar. àmọ́ tí n bá sọ ohun tí wọ́n pè ní ìfẹ́ ó ti kọjá lago sí gangan ẹ mm. gbọ́dọ̀ eh, tó bí jọba. Allahu Akbar. ẹ eh, kílẹ̀ sí mi. ìṣọ̀kan. ìṣọ̀kan kẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ láìsòrò. àfi ká ní ìṣọ̀kan bẹ́ẹ̀ bá ní ẹ náà kò lọ lóòótọ́. ìhun tí wọ́n pè ní ìfẹ́ máa sọ fún wa láàyè yìí tá a bá sì ti sọ àáké túbà sáàárín ọkọ àtìyàwó. àwọn máa lọ Abẹ́òkúta ẹ bá yòǹbó ànábì Muhammad. ìfẹ́ yìí náà lọkùnrin yóò ní síyàwó ẹ̀ síyàwó náà fi ń lójú káàkiri inú ilé onílé tóbi di anímáṣàmú kalẹ̀. Hmm. ìfẹ́ yìí náà ni ọkọ náà ní síyàwó ẹ̀ ìfẹ́ náà ni ìyàwó náà ní sọ́kọ́ ńgbà míì náà tí máa ń da ẹ̀yà nífẹ̀ẹ́ nínú èdè Yorùbá gbólóhùn mẹ́ta náà ni wọ́n pè ní ìfẹ́ mbẹ́ àkọ́kọ́ òun náà ní kí ni o bí ẹlẹ́ẹ̀kejì náà ní kí ni o bí ẹlẹ́ẹ̀kẹta náà ní ẹ ó wá jẹ́ kí ni o ó wá jẹ́ ìfẹ́ Allah ìfẹ́ náà nìyẹn Allah máa wá sọ fún wa ní Yorùbá ìtumọ̀ rẹ̀ àkọ́kọ́ iyì alákọ̀ọ́kọ́ tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn iyì yẹn bàbá wa gbàlá ìtòrò àwọn mọ wọn wọn kàn dákẹ́ ni wọn ò fẹ́ sọ fún wa iyì àkọ́kọ́ yẹn náà ni wọ́n sọ wípé nínú èdè Yorùbá òun òun ni wọ́n ń pè ní ìfaradà ẹgbẹ́ lóun tóbi jọ náà. Allahu tí n bá ti sọ́tàn gbogbo ilẹ̀ sanwó. kò ní sí ẹnìkan tí ò ní sanwó láàyè yìí. ìfaradà ìfaradà. ìfa kí ni mo pè é àfáwà àtàlà. ìfaradà. látìmọ́ kí ni mo ti pè é. ìfaradà. ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ tí yẹn ṣe bí tí ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì. báwa. yóò jẹ́ fún fún ó mélòó ìkẹta ni ẹ àbí yóò wọ ẹyẹ yìí máa dúró fún ẹnì kejì rẹ ìfẹ́ fún ó jẹ́ ó jẹ́ ó ní ìfaradà fún ẹnì kejì rẹ ẹ bá mi pè é jọmọ ìfaradà fún ẹnì kejì rẹ ẹ gbọ́dọ̀ tó fi dáadáa ìyẹn ní bìlíọ̀ ìfẹ́. Allah ìfaradà fún ẹnì kejì rẹ. Làtífà tí ó ní ìfẹ́ fún ọkọ rẹ. Allah ó sì wọ́n náà kọ́ ó sì nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ bákan náà. Allah ìfaradà fún ẹni. ó ní ìfaradà ìyàwó àgbà yìí bí wọ́n ti jòkó yìí tí a bá fi wọ́n lè gbé ojú wọn rí tí wọ́n fi dàgbà báyìí. Ah, màmá ó ròyìn ròyìn ròyìn ròyìn ròyìn ròyìn ròyìn ilé oṣù lè tún mọ́. àmọ́ lára bẹ́ẹ̀ wọ́n sá wọ́n sá nífẹ̀ẹ́ náà wọ́n sá jòkó. wọ́n ní faradà fún ẹni. ìyàwó bá ní faradà kò ní níyàwó lé tí ò bá ní faradà fún ẹnì kejì rẹ̀ kò ní níyàwó lé jàmá. bí ò bá tún ní faradà kò ní nọkọ náà kò ní nọkọ ẹ bá máa nọkọ káàkiri. ẹ bọ́lá ń tóbi jàmá. ó dídì yóò dá ọba yọkù ònú náà. ó yọkù ònú náà. tọ̀hún ò dá ọba yọkù ònú náà. Ah. tì yín ò dá ọba èwo ló fẹ́ kù ònú náà. èwo ló fẹ́ kù ònú náà. ẹ méjèèjì ẹ nìfẹ́ ara yín ọlọ́run ò ní bá ara yín jẹ́ o. ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run ọlá aṣíwájú ẹ̀dá. bí o, jẹ́ bí o, jẹ́. bàbá wa nù mọ́ ń bọ̀. Bismillah. ká tó bọ́ síbẹ̀ yẹn mo fẹ́ gba owó utuba pa ka utuba. a fẹ́ ka utuba ká ṣe. bàbá wa gbà ìdàpọ̀ mímọ́. a fẹ́ ka utuba. láàrin ọkọ àti ìyàwó. bá a ti kà ń dọ́ta bí àti bọ́tù náà rí. dọ́ta bí. ẹ gbọ́dọ̀ ń tóbi jọba. àfún súnlọ́tà gbórúkọ rẹ̀ jáde pé làtúbà lọ́ọ́ fi jáde. wọ́n ní kò kọ́ ṣáájú. wọ́n ní kò kọ́ ṣáájú bọ́lá ojú rán mi. láti rí àwọn ọ̀rẹ́ rẹ mẹ́wàá tí ó <laughs> Eh, àwọn ọ̀rẹ́ gidi ló tẹ̀lé wa. Eh. nínú ten thousand naira eh. nínú ten thousand tó wá ti kó ten thousand naira láyé á lè ṣe ojúbà á máa lábẹ́ tuntun. a máa lọ lé a máa lè gbá a máa lè gbá a máa lè gbá. ẹ̀gbá yá. sadala ó yá bisimilayi nínú ten thousand. ìbàdàn wa fẹ́ẹ̀. owó tí o bá tọwọ́ mi lórí tébù yìí wàláì kò ní nafdac. Ah. Ah kí ló wà ń bẹ̀ báyìí kí n dá padà o sọ́ọ̀tì ẹ̀ di one thousand naira torí pé ọlọ́run fi ẹ̀ bẹ́ẹ̀ tí wà o <laughs> ọlọ́run tọjọ́ òní yẹ eh. ah, ó yẹ kó ṣe alihamudulilayi. alihamudulilayi. wọ́n níbi olọ́lọ́lọ́hún bá ẹ lọ o. àyíká èèyàn tó fẹ́ ṣèrú ẹ̀ tọ́lọ́hún gbà fún gbégbá ọ̀pẹ. sadela hmm. one thousand ya pin. àpè kọ̀dìkámọ́là. Ah. kọ̀dìkámọ́là. tí a bá pe Buhari Musa wa bí Sehu Buhari Musa hmm. tó bá ní kì í bá yàtúláyì àwa ṣe wá sí ní ìyàwó gbowó ni yóò sì gbowó kótó kó mbẹ. kótó kó mbẹ. sàdálà ó dà. ó dà. torí pé ọwọ́ tútù ara tútù ló ṣe wà. Hmm. ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. àmín àmín àmín. bàbá wa ẹ máa bọ̀. bàbá kí bàbá bùrú. bàbá bùrú. yóò máa lọ sí orí ìyàgbà bàbá wa àgbà àwọn náà lówó five hundred naira. oya oya oya. broda wa àgbà yìí. oya Baba wa àgbà Situ àbí. ẹ ẹ ṣe àgbà. wa àgbà Muhammadu Situ. ẹ Yawa baba bàbá ẹ jókòó ti. ìyá àwọn náà ní owó two hundred. Baba yìí bàbá wa yìí ẹ ẹ ẹ ah. gbé amúsùnmí à. bàbá wa yìí wọ́n ti wọ́n ṣe dáadáa. wọ́n gbìyànjú. orígun mẹ́rin láyé ní. tí ò dàrú. àwọn ọ̀rẹ́ kọ́ nìyẹn. àwọn ẹ̀gbọ́n ẹ̀ mi. àwọn ẹ̀gbọ́n ẹ̀. Ah. àwọn àbá wa yìí. ó dáa àwọn àbá wa yìí alahakuba tóbi tó lọ́wọ́ yìí bọ́dà ah, wa yìí náà bàbá wa yìí náà mú owó wa. ọmọ wa bàbá wa kan. oya o kó má ṣe ku ẹnìkan. tí ò ní mú wa kò tí ì yọ síru. Ah. kódà ẹni tó ń jẹun lọ́wọ́ náà lè fi tiẹ̀ rántí. bàbá wa gbà láì tòrò ń bí. iṣẹ́ ìyanu ẹni tó ń ṣiṣẹ́ ìyanu náà. àwọn bàbá ìyàwó wọn ló fẹ́ tán bẹ́ẹ̀ náà. ẹni tó ń fi òun náà lè fi tiẹ̀ ránṣẹ́. oya o oya o oya o oya o. gbogbo àwọn ẹbí ṣítù. làjíbà máa mú tiẹ̀ náà bọ̀ máa ń bọ̀ lẹ́ẹ̀kan náà. ọkọ ẹ̀. oya kò sí wàhálà. bàbá wa sani. ẹdun bi ẹyà ẹdun bi ẹdun bi àtúndà yín dúró. àtúndà yín dúró. ala àtúndà yín dúró. afẹ kí wutuba. wọ́n ní tí e bá ṣe ojú oníre. àyígbàjẹ fẹ́ ka wutuba. inú eh. oníre adùn. Eh. ara oníre ayágágá ọlọ́run jẹ́ èmi ò ṣojú mi. ọlọ́run jẹ́ èmi ò ṣojú mi sì jẹ̀mí ẹ máa bọ̀. yorùbá lásán ọlọ́run ẹ máa bọ̀ ojú ayé lọ. oya, yá àbá àwọn táyé lolú ọmọ tó ń dohùn máa bọ̀. oya, oya, oníre iná oníre adùn. ẹ máa bọ̀. ara oníre àyà gágá ọmọ ṣẹ̀fẹ̀ nìkan tí ò ní dásí o. ọlọ́run ọlọ́run jẹ́ èmi ọ̀ṣọ́. ọlọ́run jẹ́ àtìfá ọlọ́run jẹ́ rí pásítọ̀ ah. ó tiẹ̀ wá lọ́dọ̀kọ̀ lọ́dọ̀kọ̀ ó tiẹ̀ lọ́dọ̀kọ̀ ó náà jòkó ó náà jòkó. àtìfá ọlọ́run jẹ́ arẹwà òṣojú àwa. ìyàwó alábọ̀ ọ̀gá ọ̀nà ti dé bí o. bàbá wa gbà bàbá wa sáyẹn bàbá wa. ọlọ́run jẹ́ arẹwà òṣojú àwa ìyàwó ìlàfẹ́ wá ìyàwó ìlàjẹ́jẹ́ ẹ̀dùn. ara onílé àyà kan. ọlọ́run bẹ̀rẹ̀ wá òṣòjú àwa o. ọlọ́run jẹ́ ìrà òṣòjú. ọlọ́run jẹ́ ẹjòkó ẹjòkó mọ ìdáfẹ latifa ti jòkó. ọlá máa ń ṣe aláhùlá kò wájà. àbúwátá ilá ilá yàrá àlùyò náà. sàdálà ó wàá dìde sàdálà. máa bọ̀ láyé. àbá àyè àbá àbá wa sábà láì máa bọ̀ wàhálà wa. ẹ bá wa dúpẹ́ ọjọ́ òní ò ṣe yí wá. nínú nínú kọ̀ wá bí tó gbà náà nìyẹn. ọlọ́run ti yé wa nù. ọlọ́run ó bàjẹ́. àmín àmín. Latifat dà. Latifat dà ẹyẹ pè dìde báyìí káàkiri o àbọ̀ mi lómi. nọmba one. ọlọ́run ní àwa tá a wá sáyé òun ò torí kí nìkan dá wa sáyé nítorí kábàá lè máa sin ọlọ́run ni o. téèyàn bá wá sáyé tí ò bá lẹ́sìn ọlọ́run onítọ̀hún kò fóròfò ó tún kúlẹ̀ sí kùtì òfò. ọlọ́mọdé á kò fó láyé wa o ọlọ́mọdé á rògbò asadullah tó yà pé àgé yìí eléyìí náà ni àkọ́kọ́ nínú Islam tí yẹn bá fẹ́ jọ́sìn fọlọ́hún kò sí àlùwàlá fẹ́ni tí ó fẹ́ sin Ọlọ́hun tí ó ṣàlùwàlá ẹ o kò sálù kò sí ìjọsìn fọlọ́hún bẹ́ẹ̀ kò sí irun bẹ́ẹ̀ àgé àlùwalá rèé ó wàá gbé fún latifat bóyá wàá lè lọ́wọ́. mo òtòrú mi lójú àlùwalá padà gbé kúránì mákẹ́kọ̀ọ́ lọ́hùn tó láyé. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ẹnìkan tó máa assist ẹ̀dá pé òun kò ń wá ìwọ wá máa bọ̀ láàrin ìṣẹ́jú kan pátá sì dùn bẹ̀ náà bóyá máa fẹ́ gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ ni. ẹlẹ́ẹ̀kejì tí àwọn bá ṣàlọ́ látọ́ téèyàn bá ṣe àlùwàlá tán láti pàṣẹ òun gbọ́ náà èèyàn wà mú eléyìí èèyàn fi borí eléyìí náà ni wọ́n ń pè ní kíni o. ìborùn. àwọn a ni wọ́n pè é. ìborí àwọn kan wá sọ di ìborùn. wọ́n sọ di ìborùn. wá wá jù sọ́rùn báyìí. ọrùn lọ́dẹ̀ ń fi sí ní ìsìn ọ̀dẹ̀ ń fi sórí mọ́. ìwọ má jù sí ọrùn. àti orí ni wọ́n fi bò. orí ni máa fi bò. gbogbo obìnrin tó bá borí ẹ̀ ẹ́ òní máa bẹ nínú àwọn ẹni tí màlẹ́ka ọlọ́run máa ṣépè fún. Allah èpè oníjà ẹ pẹ̀lú ògo ọlọ́run àwọn aṣáájú láyé àpárí lọ́wọ́. ọlọ́run ṣe rọrùn fún ẹ o. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ nígbà tí a bá tẹ̀wà látán tá a borí kí la wá fẹ́ ṣe làtífà kí la fẹ́ ṣe. Hmm? ẹbí ọlọ́run tóbi jọ máa rọ ó ní a fẹ́ kírun a fẹ́ kírun a fẹ́ kírun ọlọ́run á fi rọ̀ ẹ́ lọ́rùn. àmín. náà eléyìí náà wá ní ohun tí wọ́n ń pè ní hadadu mahaduda ohun tá a fi ń ka òǹkà bóyá yá aláwọ̀ yá aláwọ̀ yá aláwọ̀ bá fẹ́ ṣe báyìí eléyìí náà wọ́n fi ń ka òǹkà rẹ̀. àbá àwọn sádùlá ó wá mú ilé ẹ lọ́wọ́ kọ́lọ́n dákun kọ́lọ́n kó jẹ́ kó lè máa sin ọlọ́run o eléyìí òun náà ni òpó tó gbé ayé ró hmm. kùránì o ìwé ayé ayé o tí ò bá sí eléyìí kò sí ohun tó ń jáyé ìwé ayé ayé o tí ò bá sí eléyìí kò sí ohun tí wọ́n ń pè láwọn èèyàn. ẹ bá tún ẹ hmm, o inú ẹ ló ń lò kọ́rahàn kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́dà láyé tí àwọn bá gbé kùránì tó bá nígbàgbọ́ tó bá ké ohun tó bá wù ú mbẹ̀ tó bá fi bẹ ọlọ́run ọlọ́run á sì gbọ́ yóò sì dáhùn. kò wá sí ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ láyé tí àwọn wọnú kùránì yóò bá gbogbo àwọn òwe tí wọ́n sọ̀kalẹ̀ kùtùbù sàmàwíyà wọ́n ní ẹgbẹ̀rún ó si ní àwọn ànábì ọlọ́run tí wọ́n sọ kalẹ̀ sọ kalẹ̀ tó wá kọ́ ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo ọ̀rọ̀ náà àwọn ẹgbẹ̀rún náà ló ń bẹ ha Al-Qur'ani mímọ́ yìí. afa wa sadula ó wá gbé ìwé ọlọ́run ó gbé ilé ẹ lọ́wọ́ lénìí ọlọ́run má o. ọlọ́run má jẹ́ ó bọ́ mọ́ lọ́wọ́. àti sórí tébù oúnjẹ. èèyàn kì í dé a sórí tébù. táyé tí ó tẹ. bẹ́ẹ̀ wá gbé nǹkan lé lórí àlùkùránì kọjá bẹ́ẹ̀ o. ẹnìkan dìdìrín mídìn ní ilẹ̀ Indonesia lọ́hùn láìpẹ́ ọ̀rọ̀ tí yóò pẹ́ ọ̀rọ̀ oṣù méjì sẹ́yìn ni. ẹni bá lè wọlé Facebook mo ń sọ ń yóò bá ń bẹ̀. ó dẹ̀ jẹ́ ojú tán ó wá ká ẹsẹ̀ méjì jùlọ lálùkùránì. láà láàrin oṣù kan ẹsẹ̀ ẹ̀ sì jẹrà pátápátá ẹsẹ̀ méjèèjì. Allahu Akbar. ẹ lọ wọlé Facebook ẹ bá ń bẹ̀ ní sọ̀rọ̀ yìí sí ní sí. Allah Allah Allah Allah. Al-Qur'ani kọjá ohun téèyàn lè máa fi sọ di yẹ̀yẹ́. Allah ibi tó bá ga lókè lókè ni kí Kùránì máa wà. kẹsì máa gbé yẹ̀wò lójoojúmọ́. kẹsì máa ka ohun tó bá wà nínú ẹ̀ tó jọrọ Ọlọ́run. làrọ́ tẹ̀lé Kùránì. kì í ṣe pé kí èèyàn ka Kùránì láti ìbẹ̀rẹ̀ kó kà dópin jọkọ̀ ṣe àbílẹ̀ kan náà lánìdì. gbẹ́gẹ́ gísí méjì. bí èèyàn bá ka àyà kan nínú ẹ̀ try hmm. kó understand ohun tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀. kó o sì máa ń lò wọ́n ní bẹ̀tí rọ́jú gbọ́ kẹ máa rọ́jú lò ó bẹ̀tí rọ́jú gbọ́ wá sí kẹsì máa rọ́jú lò ó wá sí bẹ̀tí rọ́jú gbọ́ ẹ máa rọ́jú lò ó tilẹ̀ sì máa rọ́jú ló àṣì. ayé ló wáàsí ara ayé wọlé táyé bó ṣe rí nísìnyí. tí a bá ń lo wáàsí dáadáa ìgbésí ayé a sì máa rọ̀ wá máa dáa ayé rẹ̀ ò ní dàrú pẹ̀lú òkú ọlọ́run ọlá ànábì wa Muhammad alukurani yìí olúwa yóò ṣe é níbi ọ̀la fún ẹ ọlá masha Allah la quwwata. ìyẹn bẹ́ẹ̀. tọ́ owó tó wà níbà yìí. káórì owó fẹ́. àmọye tó wà níbẹ̀. Allah. àmọ́ àdéhùn ti wà láàrin ìwà àtọkọ hmm. ẹ̀. àbẹ̀kọ́. báwa. ọkọ ti sọ ìyàwó ti sọ pé òun fẹ́ gba odindi ilé àfikọ́kọ́ ó ṣe fún. Allah. àmọ́ àdéhùn ti ń bẹ láàrin yín. Allah. ẹ̀ẹ́ wọ́n ń ṣe yí dà hmm. a ṣẹ̀rí ẹ̀ hmm. àwọn alága ni wọn gbọ́dọ̀ já àwa lè já wọn tó bẹ́ẹ̀ wọn tó bẹ́ẹ̀ wọn tó já owó tó wà nínú àpòwé yìí hmm. nípò míì wọ́n máa ń ṣe mistake hmm. wọ́n ní five thousand ló wà ńbẹ̀ àwọn á ní kí gbogbo ẹbí ọkọ kọ́ wá dá sí i ìdákùdá ni wọ́n dá o. ìdákùdá nìyẹn gbogbo ẹni tó bá ti dá sí i. ẹni bá ti dá sí i pẹ́ẹ́rẹ́ wàlásì àmọ́ dára ń eh, dára ti jùlìjùlì. jùlìjùlì ni wọ́n ti lẹ́tọ̀ọ́ láti ṣe ìdíhálù sí ọ̀dọ̀ tìyín ìdíhálù ṣẹ́yìn fi ṣẹ́yìn. àbúrò ò ní ṣẹlẹ̀ o. àwọn alága ẹran wọn fẹ́ ṣọ́ọ̀ṣì wà nítòsí nígbà yìí. bára ẹ jọ fẹ́ kọ̀rẹ́ ti láàrin wọn láàrin ètò tí wọ́n ṣe. ètò wípé kí ọjà wa latifat ó lọ mọ́kà pẹ̀lú ogun ọlọ́run ó sàmì kí n gbọ́ dáadáa ó wà gbé sábàkà ẹ̀ sí apá báyìí báyìí ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún ẹ sàmì dáadáa kí n gbọ́. ilé sàdálà. ilé sàdálà. àmín. àbíbò ni. inṣàlá bí kò ọlọ́run ó sì ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ogun ọlọ́run ó wá fún ẹ ní owó five thousand naira yìí oya hmm. owó ló ń mú léwu lọ́wọ́ fún ara yìí. owó òfẹ́ wobi wobi owó òfẹ́ ìwọ ló ní ìwọ ló ní. títí sí ọ o. ọlọ́wọ́n á fi àlùbáríkà sí o. àmín. ọlọ́wọ́n á fi àlùbáríkà sí o. àmín àmín. ọlọ́wọ́n á fi owó ọlọ́wọ́n á fi ọlọ́wọ́n á fi owó ṣe ọ̀rẹ́ yìí méjèèjì. àmín á tún fọmọ tọ̀rẹ́. á jẹ́ kẹ́ ẹ rí gbèsè ayé lò dáadáa. àmín àmín. ohun tí máa ń jẹ́ ìdènà ìdéwọ́ nínú gbèsè ayé tí máa ń dà ní ọkọ̀ àti àtìyàwó ọlọ́run oníjó wà ní yìí àti gbogbo ẹni tó bá ṣàmì bẹ́ẹ̀ náà jọba kó láà máa ṣá aláhùn láàbò wájà ọyá tì bọ̀ tọ́jú yẹn sọ̀hún dáadáa. ṣé wàá rí eléyìí òrùka àfẹ́ ni o. òrùka àfẹ́ ni kì í ṣe pé mo ti. àbá wa lù mọ́ láti gbé kí ilẹ̀ ọgbọ́n wa ṣe. bátìrì àwọn ló dáadáa ọlọ́run ní jó bàjẹ́. òrùka ti ń bẹ lọ́wọ́ yìí òrùka àfẹ́ ni o àwọn èlòmí máa ń ṣe mistake wọ́n ní ńgbà tá à ń fẹ́ra wa nà ó ó fòrùka sí mi lọ́wọ́ nà ó kí ló lọ fẹ́ obìnrin mi fún nà ó kò rí o nínú Islam òrùka ìfẹ́ ni kódà níbòmíì gan àwọn àfa máa ń yọ kú. torí pé bó ṣe máa ń mú wo lẹ́mìí ẹlòmíì á wò wípé ó ti fòrùka sí òun lọ́wọ́ òrùka àfẹ́ ni o ọlọ́run tó sì ti fi ìfẹ́ sáàárín yín ìfẹ́ náà ọlọ́run ní bàjẹ́ láì. amina ya allah amina ya allah amina ya allah amina ya allah amina ya allah. ìwọ ọkọ ọkọ ìwọ ló mọ sáìsì ìyàwó ẹ ó wàá mú sáìsì ẹ mbẹ ó wàá fi síbi tí ó yẹ kó o fi sí. a kò jẹ́ fún ẹ ní o. latibat ó wàá ṣọwọ́ ẹ báyìí wọ́n á ṣọwọ́ ẹ báyìí ẹ ẹ́ o já sí ju ìjà kúlùkùlù. àmín àmín tí n bá ti pe Allahu tí a máa pe akubaru yẹn délẹ̀ ẹ́. kò jẹ́ kó wọlé. ó jẹ́ kó ó jẹ́ kó wọlé kanlẹ̀. wọlé kanlẹ̀. <laughs> ẹ gbọ́dọ̀ tóbi jàmbá. tó bá bá ní bí o bá bá mọ̀ á mọ̀ báyìí. lénìí là á mọ̀. àwọn oníbi tó dún àwọn ẹlòmíì lójú bẹ̀ àwọn ẹlòmíì náà fẹ́ wo bó ṣe rí bẹ̀ yẹn. tọ́ ọlọ́run níjẹ́ òfin èlé o ó máa pass pẹ̀lú ògo ọlọ́run. àmín àmín. kò ní jábọ́ lóru. àmín. kò ní jábọ́ lọ́sàn-án náà ẹ̀ ṣàmì. الرحيم الله أكبر ó wà kìsì ó wọ lọ́nà máa wà máa ó wọlé kanlẹ̀ ìyẹn dá bẹ́ẹ̀ ọlọ́run ní yóò bàjẹ́ ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run. alájà wa latifa lẹ́nu yóò ti dàlájà yóò ti rí nìyẹn pẹ̀lú òkú ọlọ́run. ó kárí aláìjẹ kẹ́hìndé abitáyé ni ó mm ó wàá mú báyìí ó mú eléyìí ó wàá fi síbi tó yẹ kó o fi sí. wàlá sí àmà dára bí dára ti jùlíjùlí. wàlá sí àmà dára bí dára ti jùlíjùlí. bismillahir rahmanir rahim allah akbar ẹgbẹ́ lọ́run tóbi jama. allah ṣapa yẹn ọgọdẹ bi tó yẹ kó dé ó yá wá bọ ọkọ rẹ ìyàwó ọkọ yá bọ ìyàwó rẹ lọ́wọ́. bọ ìyàwó rẹ lọ́wọ́ ẹjọ́. ẹ kà wútúbà. àfẹ́ ṣe wútúbà sí. láti náà àgbàlagbà. Allah gbogbo wa náà ta wà lórí ìkàlẹ̀ yìí. ká gbójú oyè ayọ̀ sókè. ẹ jẹ́ ká gbójú ayọ̀ wa sókè. ká máa ṣàdúrà fọ́kọ àtìyàwó yìí. ká máa fi ọkàn ẹ̀mí wa. Hmm. ká máa fi ṣàdúrà fún wọn. ìwọ náà tó bẹ kí wọlé yìí tán lọ́ọ̀dẹ tiẹ̀ náà máa bẹ lọ́hùn fún wọn. Allah. máa ṣàdúrà fún wọn. gbogbo àwọn ọmọ tiwa náà bá ní ìwà ọlọ́run ká tó wá ṣe útúbà yìí. náà gbọ́dọ̀ rí ẹlẹ́rìí ṣàyídé ni àdílé ni méjì nídìílé bàbá wa Muhammadu Sani mhm. a gbọ́dọ̀ rí ẹlẹ́rìí méjì nídìílé bàbá wa Ṣítù ẹ̀ gbọ́dọ̀ ń tóbi jàmá ilé ṣítù ó di ilé sanni ilé sanni di ilé ṣítù ọlọ́run ni yóò bàjẹ́ mọ́. wàlá tábàrú ajiná tábàrú jàjà ilé ìyá ti lè hùlà lè yọjú ní yàrá. wọ́n débi pẹ̀lú confidence. a ní ìdí ẹlẹ́rìí kan pẹ̀lú. ó yá ó pẹ̀ nìkan. ó lè jọkùnrin tó takun tó sì lè jóbìnrin. ó yá o ó yá o ẹlẹ́rìí kan tó kù ayétòrò làwa ń gbé yes ayétòrò làwa ń gbé ọ̀yà à bàtà wọn náwó sí ẹ̀yìn kan náà ẹ̀yìn à ọ̀yà ọ̀yà ó lè jókìnrin méjì ó lè jọkùnrin méjì ó yá ẹlẹ́rìí dáa. ẹ dìde ẹ dìde ẹ dìde mọ́ wa. ó lè jọkùnrin méjì obìnrin méjì. ìjọ ẹ̀yẹ o. bàjẹ́ kò lè. ìjọ ẹ̀yẹ. bàjẹ́ lọ́jọ́ ẹ̀yẹ má jẹ́ kó lé lọ́jọ́ àbùkù má jẹ́ wà níbẹ̀ lọ́jọ́ ẹ̀yẹ má jẹ́ kó lé. ẹ̀sùnmọ́ bí ẹ̀sùnmọ́ bí. ẹ̀sùnmọ́ ra. àwọn àwọn ẹ̀wọ̀n wọn ni má sàṣẹyìn ráúráú. ara kì í sábà wọlé kan lẹ o. Hmm. mi bàjẹ́. àmì. naam láti ilé bàbá wa muhammadu sani. sani ẹlẹ́rìí méjì. alahaji ah, ah, suleiman ah, sani. ẹ awalu oya. oya a ní ìdí ẹlẹ́rìí méjì. bàbá wa sani. bàbá wa sani. ẹlẹ́rìí méjì. ẹlẹ́rìí méjì nǹkan wà láti ìlú Ìjẹ̀bú. nǹkan wà láti ìlú Abẹ́òkúta. láti ìlú Ẹ̀gbá. ìlú Ẹ̀gbá. àwọn Ìjẹ̀bú wọ́n mọ yáyì wọ́n sì mẹ̀yẹ púpọ̀ púpọ̀. Ọlọ́run má jẹ́ kí ìlú Ìjẹ̀bú bàjẹ́. àmín. mo láìka àwọn Ìjẹ̀bú gan ètò wọn wà òkè. Hmm. ọkọ̀ tó mi tó mi ò gbọ́ ẹ̀jẹ̀ bùbá àmọ́ mo gbọ́ ẹ̀wẹ̀só ẹ̀wẹ̀só ọmọ alárẹ̀ ẹni ìbàjẹ́ ẹni ìbàjẹ́ o ẹni ìbàjẹ́ ẹbí ọlọ́run tóbi jàmá. ẹ jọ a ní ìbéèrè fún yín náà wọ́n ní àwọn àtẹnugbà mi máa ń ní wọ́n máa ń ní clash. wọ́n máa ń ní mr dazan. àárín yóò ní bàjẹ́ pẹ̀lú òkè amina. kíkiri yẹ po ìyàwó rẹ lórí ní ẹ o yà free àti yọ̀ǹda kò sí wàhálà. ṣé tí wọ́n bá mú ọ̀rọ̀ wá bá yín pé à ó dá o alájí wa sáàdù láì ó lọ sí London lánàá òun mo fẹ́ tẹ̀lé ó ní kí jẹ́ kó di next week kémi tó máa bọ̀ ṣé ẹ sọ pé kó máa fẹ́ lu ẹ̀bọ̀ nílé wọn ní àgbáwo ni. ẹ̀gbọ́n òsínú máìkì bá lọ sí ẹ tó padà wá mọ́ yàtọ̀ tó bá kí wa tó yọ̀ǹda ti ọkọ ẹ̀ ni. yes ma. yọ̀ǹda ah, ti ọkọ ẹ̀ ló fi lọ. tọ́ ní alájà wa lẹ́tí pàtúpà lọ sí ayé mọ́kà kó wá sọ pé kọ́kọ́ òun máa bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ tọ́kọ́ afẹjọ́ sì ń pé aṣọ ẹ̀kọ́ níbẹ̀ ṣé ẹ sọ wípé afárá má kó padà sínú ilé ẹ̀ mọ́ ni àbí ni lọ́lá ìfẹ́ tí wọ́n lára wọn ìfẹ́ ni àkọjá òfin gbogbo tó ẹ̀sìn. Ìwọ̀n tí wọ́n sọ yẹn ni. Jàùtù kúrútù wá jàwà àbúrà. Ẹ̀sìn náà ni ìdákẹ́ wọn yẹn kìí sí gbogbo wa. Ọlọ́run ni yóò bàjẹ́ fẹ́yìn náà. Amina. Ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run. Amina. Ọlá aṣáájú ẹ̀dá. Sallallahu alayhi wa sallam. Ní báyìí, ẹ fọwọ́ sínú ìwé yìí. Allah ka utuba ẹ sì fọwọ́ sínú ìwé yìí. a ka utuba ẹ bá mú owó. ọwọ́ tẹ ẹ fẹ́ fi sí ìwé yìí. ọwọ́ tẹ máa fi mọ ẹlẹ́rìí nìyẹn. àdìgẹ́tì. ẹ bá mú owó. one thousand. látọ̀dọ̀ yín. ọ kì í yọwọ́ búrẹ́dì o. yọwọ́ búrẹ́dì. wọ́n á gbé búrẹ́dì sórí yìí kí ni búrẹ́dì yẹn lónìí kó two hundred. wọ́n ní ẹgbàá eighty naira. Ah, lọ ilé epo arúgbó láti ìbọn ní ẹ̀kọ́ níwọ̀n epo yẹn. one hundred and forty five ẹni tó wá ju ju èjì ó fẹ́ dà nǹkan lẹ̀ nù abẹ́ ẹ̀rí báyìí. ìpínlẹ̀ nàìjíríà dé yìí àánú ọlọ́run ló kù fún wa àtàdúrà. ọ̀dà kò sí wàhálà àwọn bèbò bèbò lé ní one thousand rèé kò sí wàhálà mẹ́ aláyé wa pa máìkì àṣà ẹ̀ lọ́wọ́ wọn ó lè ẹ̀pàjọ ẹ̀dínkù jẹ́ five hundred ó tiẹ̀ láìkì yín ọlọ́run mo láìkì yín gan. ẹ̀ náwó gan látàárọ̀ kò ní tọ́lá pàlọ́ àwọn àbúrò. omi ò ní gbẹ níbi méjèèjì ẹ̀ ṣàbí àmín lórí gbogbo kìíní kò sí wàhálà ẹ ní rébọ níbi méjèèjì. Ọlọ́run kò fi àlùbáríkà sí o. àmín. ọlábíà bisimilahi rahman rahim. amiina amiina. wọ́n mi ní ayé ti ani alakọ̀lákùn mi ní àfikún àsùnwájà yà bọ̀ lọ́wọ́. bọ̀ lọ́wọ́ síbẹ̀. ní tẹ́síkò náà ilé yà. wájà alábìyìn náà kuma wà dẹ́tẹ̀ wà rahmat. amiin. iná mi zálika la ayé ti lè kọ́ mi ta fakkaru. amiina. wàkìwò ma tọ́fà lẹ́kùn mi náà nìyá yìí má mi wà sùlá وإن إكتم ولا تعدلوا فوائدا أو ما ملكت أيمانكم ذلك أدنى على تعود بسطنا إليك رب سيلة أيدينا آمين أدعو أن وقينا على دين محمد واسمك آمين ونطلب منك أونا ونسل ربنا وسياك لأبداننا رب أوزن فأنظرنا برأسك ويدا واستر لنا الماء وتولينا أجد لنا دعوتنا بسنيتي وأنت السميع العالم بقلوبنا بادئ السماوات والأرض وإذا قد أمرا فإنما يكون له ويكون إن مسألة إيزا عند الله كما سأل آدم لكم من تراب ثم قال له كن فيكون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون لا حول ولا قوة إلا بالله وما في فالبركاسي وما فالبركاسي لا إله إلا هو ẹlẹ́dùkú ẹlẹ́dùkú ọkọ ìyàwó ìwọ ìyàwó wọn ní bí ó jẹ bí ó jẹ láti fàtú ṣe kó jòkójòkó bí ó jẹ bí ó jẹ ṣe kó má torí kọ́kọ́ rẹ̀ ṣe é kó fi ọjọ́ bẹ́ẹ̀. wọ yàrá lóru bí ó ṣe làtìbátù yóò ṣe bí ó ṣe sùn yàrá lóru látòrí ìpọ́kọ́ rẹ̀ ṣẹ̀fẹ́ kó wá lọ sùn pa lọ bí ó ṣe bí ó ṣe wọ yàrá lóru wọ́n ní bí ó ṣe bí ó ṣe pàámọ́ra pàámọ́ra bí ó ṣe bí ó ṣe pàámọ́ra pàámọ́ra látòrí ìpọ́kọ́ rẹ̀ ṣẹ̀fẹ́ kó lọ́wọ́ níkà. èmi ò ṣe fàámọ́ra. àwọn níkà náà kọ́ wà láyé ní ìsinyìí. wọ́n ní bọ́ńbà tó bọ́ńbà. bí ó ṣe bí ó ṣe fàámọ́ra. bí ó ṣe bí ó ṣe fàámọ́ra. wọ́n ń fọwọ́ sí ìwé yìí wọ́n ń ṣe wútúbà àlùbáríkà fún wa. àbá àgbàlẹ̀ àlífà àwọn náà ni wọ́n bá ṣe wútúbà àlùbáríkà tí wọ́n sì bá wa mú ìjókòó yìí lọ sí ilé bàbá wa ni wọ́n bá ṣe rútúbà àlùbáríkà fún ọkọ àti ìyàwó ọba tó ṣe tó fi àlùbáríkà sí ti bàbá ńlá wa anábì Adam àti ìyá ńlá wa Hawahu tó sì fàlùbáríkà sí tòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àti Àdíjà àti Aisha ti sáájà láti làtífà yìí kọ́ ló ń fi àlùbáríkà ṣe. àmín. bàbá àgbà tí wọ́n bá wa ṣe eléyìí bàbá wa Khalifa ní ààyè yìí nínú wa ní ayé àwọn náà ni wọ́n bá wa ṣe eléyìí àyà fún wa. Deus. الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين kí bàbá wa khalifa láti inú ìlú Ẹ̀gbá ọlọ́run tí ó dá ní dáadáa báyìí ọlọ́run máa jọ bàjẹ́ láyéláyé ìlànà muhammadu la ilaha illallah inú ilé yín lẹ wá ṣe ọlọ́run tí ní tí ò ní kílé náà dàrú láti pilẹ̀ májọ dàrú mọ́ yín lọ́wọ́ láyéláyé la hawla wala quwwata illa billah kí bàbá wa rọ́ ìdù àti bàbá wa já tẹ́ná sí àgbà ọlọ́mọdé ọba jẹ́ o. mo kí ilé sanni mo kí ilé ṣítù ọba tí ó so wá pọ̀ lónìí má fi ìbínú ẹ̀ má fi tu wa ká láéláé. aláàjì wa sàádọ́là ọlọ́run tó ní kọ́ wá rí mú ọlọ́mọdé ọjà kó mọ́ ẹ lọ́wọ́. aláàjà wa làtíwá ọmọ dáadáa ni dáadáa dáadáa púpọ̀ ni ọba tó ṣe é báyìí ọlọ́mọdé ọjà ìgbà láéláé. ọba jẹ́ kí gbogbo wa tẹ́wọ́. àjọ ká tẹ́wọ́. àjọ wa. ẹbí lọ́tún ẹbí lọ́sì ẹbí wa náà ní gbogbo ẹ̀ ọba tó so wá pọ̀ ìbànújẹ́ májèlé àfihàn yìí wọn tó wá ṣẹlẹ̀ yìí dáadáa tó ṣẹlẹ̀ yìí má jẹ́ àgbàdújẹ́ kan gùn ẹ̀lẹ́ ilẹ̀ dáadáa tó ṣẹlẹ̀ má jẹ́ àgbàdújẹ́ kan gùn ẹ̀lẹ́ ilẹ̀ ìyá latifa àti baba latifa ìyá sàdẹ́là àti baba sàdẹ́là àti gbogbo ẹbí lápapọ̀ má jẹ́ àsùnkú kẹ́yìn ìdùnnú wa yìí ẹ bá mi ṣàmì dáadáa jà wá ẹ bá mi ṣàmì dáadáa jà wá ẹ bá mi ṣàmì dáadáa jà wá dùn ún tà ń dunnú lónìí ẹ̀rín tà lónìí má jẹ́ kí omi jẹ́ má jẹ́ ọgbẹ̀yìn ẹ̀ fún wa o má jẹ́ kí omi jẹ́ má jẹ́ ọgbẹ̀yìn ẹ̀ fún wa o gbogbo ládùn ládùn la kalẹ̀ yìí tí ń jẹ́ nǹkan àdídùn tí ń jẹ́ nǹkan olóyin tí ń jẹ́ nǹkan olóríire àwa fi ògo olówó olúwa fi àgbàkan olówó àfi bẹ ọlọ́run gbogbo wàtábà máa wọnú ilé ara wa má jẹ́ àjẹkòrò kẹ́gun ẹ̀ wájà ìbànújẹ́ kẹ́gun ẹ̀ wájà fi ẹkú kẹ́gun ẹ̀ ajá wa làtífà ó ń gbogbo wa tí ọmọ máa wá wò wá lé ọlọ́jọ́ máa wá lẹ́bílẹ́bí máa wá lárálára fi ẹsẹ̀ rìn lọ nínú ìsìn tí ó padà wá máa wò wá ọlọ́jọ́ máa gbé mọ́tò wá wájà kó mọ́tò gbé wá ń takú kó mọ́tò gbé wá ń wọ́n tó pé wá ń dọ́gbọ́n alhaji wa wa khalil wa wa èyí tẹ́ ẹ so igi ọlọ́jà lọ́ba ọ̀sẹ̀ kó mọ́ ọlọ́jà bá ọ̀sẹ̀ kó mọ́ ọlọ́jà bá ọ̀sẹ̀ kó mọ́ ẹ̀jẹ̀ àtẹ́wọlé kan ẹ̀jẹ̀ àgbẹ̀ orúkọ ọlọ́wọ́n ọba ẹ̀jẹ̀ àgbẹ̀ ọlọ́wọ́n ọba ní Allahu lẹ́ẹ̀méje Allah Allah Allah Allah Allah Allah Allah. ọlọ́wọ́n ọba o ọlọ́wọ́n ọba o. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا ربي كم من بلاه غصبت به أني ولولاك لم أكن ولا معكم وكم وكم من ملات تؤذرها نجيتني من بلاها كم وكم وكم إلا السعود الذي أوليت من منا عندي ولا بالذي أزيت من نعمي إلا ببامك به من ظلمه يا ذا المعالي tava com kò ní ìdí ẹ̀jẹ̀ kò ní ìdí káwọn wọn sọ. ẹ wá ṣe sàrà àdúrà ẹ wá ṣe sàrà àdúrà sàrà bàdàlẹ lórí lẹ́ẹ̀kan náà kọsídà. gani ọlọ́run gbọ́ ọlọ́run gbà ṣéun tí mo ní o ṣe. ọlọ́run gbọ́ ọlọ́run gbà ṣéun tí mo ní o ṣe. tó bá kọ́ tó o ṣe tèmi tàlẹ́ ní tí mo fẹ́ sábà. ọlọ́run gbọ́ ọlọ́run gbà ṣéun tí mo ní o ṣe. ọlọ́run ní ọ̀ṣẹ́ tó bá kọ́ tó ṣe tèmi tàlẹ́ ní tí mo fẹ́ sábà ọlọ́run bá ọlọ́run gbà ṣe ó tí a ní ọ̀ṣẹ́ ọlọ́run bá ọlọ́run gbà ṣe ó tí a ní ọ̀ṣẹ́ tó bá kọ́ tó ṣe tàwa tàlẹ́ ní tí a fẹ́ sábà. ẹ̀yin lè sọ ní ẹ̀yin náà ti ẹ̀ṣẹ̀ ṣe. ìdí àtọ̀gbàlá ọlọ́run gbọ́ ọlọ́run. Láàmì ẹ̀rẹ́dì wọ́n láàmì yóò lẹ́dì wọ́n láàmì yẹ́kùn ńlá ọ̀gbọ̀n. Fún wọn ní àlàáfíà ọlọ́pàá ní fún wọn ní àlàáfíà ara ọ̀là lílàbì. Bismillahir rahmanir rahim lílàbì kúrẹ́sì lílàbì hamurulata ṣìkà ìwàsẹ̀ fàlẹ́ àwọn bùtà bàbá sàlù bẹ́ẹ̀ tẹ̀lé lẹ́dí àti àmọ́ mi ju ìwà mi náà. gbogbo àwọn tí wọ́n wá látàjọ látàbẹ́kúta láti ìbàdàn ọlọ́dí ẹ̀kúnlẹ̀ ayọ̀ ọlọ́dí ẹ̀kúnlẹ̀ ayọ̀ ọlọ́dí ẹ̀kúnlẹ̀ ayọ̀ ọlọ́dí ẹ̀kúnlẹ̀ ayọ̀ ọ̀kọ́lá kàbúbí yá bísí قلناها ان ربي لغفور رحيم májà mọ̀ bí tẹ́ ẹ dé lójú ọ̀nà tipátipá ọ̀làjẹ́ ẹ̀kúnlẹ̀ ayọ̀ ọ̀làjẹ́ ẹ̀kúnlẹ̀ ayọ̀ aláwọ̀ padà àti ìdábìdúnlẹ̀ àzọ́dà wọ́pẹ̀lẹ̀ àgàràjà àzọ́dà ọ̀kìlẹ̀ àzọ́dà wọ́tàwọ́ padà mùsùlùmí wọlé ìkìlẹ̀ àbí sọ̀rọ̀ yìí aláàmà bìtì náà bí kàwọ́lì. محمد رسول الله صلى الله عليه وسلم صلى على النبي الكريم pàtó jẹ́ ń pè ní. ọjà ọ̀fọ̀dọ̀ grass ọjà ọ̀fọ̀dọ̀ ìyàwó dá ìyàwó ìyàwó. lórí bó tilẹ̀ wá yá tó yapa tí wàá yá wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ nà má yàrá ìyàrá Oh, tu vas